أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفسي ونفسي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا آه فسق الله الحمد لله a fi ọpẹ́ fún ọlọ́run. alhamdulillah. àádá ọpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan. alhamdulillah rabbil alamin. a tọrọ àlékún ìkẹ́ àti ìgbè fún ànábì wa muhammad. sallallahu alayhi wa sallam. ìkẹ́ àti ìgbè ọlọ́run kó lẹ́yìn ìgbà tí a ti fi ọpẹ́ fún ọlọ́run tán a tọrọ àsàlátù ààbẹ̀ ọlọ́run àwa tí a ṣe agbátẹrù anárọ̀mọ̀dán lẹ́tọ̀ yìí náà àlékún dáadáa ọlọ́run kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa Allahumma amin community wa ní arúgbó kọ́ńbì àwa ni a ṣètò yẹn a sì ti bẹ̀rẹ̀ náà nù kò lè dúró náà pẹ̀lú àṣọ ọlọ́run community wa tí a wà yìí òkú àlùbá ọlọ́run ní yọ kó síbẹ̀. àmín. òkú pẹ́ǹtùká ọlọ́run ní ìbùsà ni wa. àmín. ẹni tí ó dàrújọ tí ó fẹ́ dàrú ọlọ́run ní fún ṣe. àmín. kálukú wa náà á máa rí tiwa ṣe ń bẹ̀. ilé wa ò ní jóná. àmín olùrùnì jí dúkìá wa lọ aláàrùn àmì òjò ní kápánù lè wa lọ aláàrùn àmì ìyàwó ò ní gbóná ọmọ náà ò ní gbóná àmì àpadà sí ibú tí wọ́n máa ń sọ̀yàn di kèfè ní tí wọ́n wà lọ máa wẹ̀rí fún torí pé mo ní ṣàìtì báyìí ẹ ti máa rí oríṣiríṣi èdè àwọn kèfè ní ọ̀dọ̀ àwọn ìyàwó oníná máa ń gbà wọlé wọ́n bá ti lè múyàwó náà fámìlì kan fámìlì yẹn lọ díẹ̀díẹ̀ gbogbo ẹ̀ tó wá já sí pé òun nìkan ní ń dá wọn kí tí ń dá àwẹ̀ gbà kọlọ̀ furasí rẹ̀ tí wọ́n bá ti lè náwó mú ìyàwó rẹ̀ tó nǹkan tí ó ti ń pẹ́ yẹn kàn ó ti ń yànnà so lẹ́yìn ìyàwó <clears throat> wọ́n lè fi wọ́n bí alágídí lòun ẹjọ́ ọmọ kírun ẹ̀ lọ ṣùgbọ́n ní olú èrè ọ̀pá ní wọn kí aleluya torí wọ́n náwó gáwọn ọmọ rẹ̀ tó ọba tó láwọn àbúrò tí ń gbọ́dọ̀ rẹ̀ náà wọ́n náwó gáwọn apadà sí ibú tó yẹ kí a máa di kékeré ọlọ́run méje ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan tó. amínà. ọlọ́lá haúlá wà náà kú wọ́tá. ilà ilà àlejò làwàdí. islam ọlọ́run jẹ́ kọ́ máa gbòòrò láwùjọ wa yìí. gbogbo ayé ọlọ́run jẹ́ kí islam ọmọ gbòòrò. amínà. àwa tá a jẹ́ mùsùlùmí náà jẹ́ kálá máa rí wa jẹ́ kọ́ máa ní ìtumọ̀. amínà. jẹ́ kọ́ máa lójútùú má jẹ́ kó dàrú ọlọ́run. ọmọbọ́n náà di méjì lónìí àwa tí a bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ ká tọ́ parí ẹ̀ wọ́n jẹ́ ká rí tiẹ̀ ṣe ń bọ̀ kọ́ ọmọ ṣèjẹ́ rẹ̀ ló wà nírọ̀rùn bẹ́ẹ̀ àlékún mímọ́ ní ìbẹ̀rù ọlọ́run àlékún àlàáfíà ara kọ́lọ́n kò ṣe fún un. náà ní tí lé ká fi sọ̀rọ̀ kí àdírẹ́sì ọmọ pọ̀ kọjá lẹ́tà kódà wákàtí márùn-ún ò lè gbà wákàtí márùn-ún kò lè gbà ṣùgbọ́n bá a ṣe fẹ́ ṣe kọ́lọ́n kó gáìdì èmi tí mo fẹ́ sọ̀rọ̀ àwa tí a fẹ́ gbọ́ náà kọ́lọ̀ ń kó jẹ́ ká gbọ́ yé kó sì mọ́ ṣe nígbàlejò ọdún fún wa tó bá di ìjọ ìgbìyànjú kìámà. àwọn tí a ti rí nínú táwọn àáfàá kọ lórí agbọ́nrin yìí ó ti lọ pọ̀ jù kódà ọgbà odidi wà àti ọdún kan lẹ́yìn ó sì máa rí nǹkan sọ pé ẹja mélòó lónìí ẹ̀jẹ̀ amílẹ̀ ìlọ́la àwọn abẹ́ sọ láàrin tí ó tó wákàtí méjì ṣùgbọ́n a gbìyànjú ìwọ̀nba ń tọ́lọ̀ ń bá ní ká lè sọ ń bẹ̀ ààbẹ̀ lọ́n pé ní tá a bá lè sọ dé ọlọ́ọ̀dẹ agbọ̀yé jù bẹ́ẹ̀ lọ. àmín. wọ́n ní ká sọ̀rọ̀ nípa tẹ́ríkùlì mọ̀hàrọ̀mà fi rọmọgán wà bá a dàrú. gbígbé àwọn nǹkan èèwọ̀ àwọn tó jẹ́ àràmù àwọn nǹkan àràmù ká gbé jù lẹ̀ ká má ṣe é èyí tá a bá ti ń ṣe tẹ́lẹ̀ ká gbé jùúlẹ̀ bá a ti wà nú àwẹ̀ ká tún mọ̀ wá padà síbi èébì wa ká mọ̀ tẹni tó wá ń kó èébì rẹ̀ jẹ lẹ́yìn ìgbà tó ti bì tí rọ̀mọ̀gbọ́n náà bá tún wá lọ ká mọ̀ padà síbi àwọn ẹ̀ṣẹ̀ wọn ní ọdún tó lọ ní ọjọ́ bá ń ṣe ìtùnú ààwẹ̀ títùnú ààwẹ̀ kújọ́ kan ní àdúgbò kan níbàdàn tí mo kọjá níbẹ̀ wàláì ojú ara mi wọn à sọ nítàn wọ́n sì ń to kírẹ́ẹ̀tì ní ọtí kírẹ́ẹ̀tì ọtí sì ń ga ó sì ń ga nígbà yóò fẹ́ ẹ̀ka tó lé alájà méjì wọ́n sì ń tò lọ tí ń ga báyìí pé àọ̀lá láàtúnú o ẹ̀ ń túnú báyìí ẹ padà sí ní sórí ìbú lọ ní o ẹ túnú tán báyìí ẹ tún máa mutí lọ ní o ẹ túnú tán báyìí gbogbo ládàá ní oṣù kan ẹ̀dá pẹ̀tù òsì kẹjọ náà ìyẹn ló fi dá sí wípé kèé ṣe tinú àwẹ̀ gan ló pàtàkì jù bí kèé ṣe wípé tá a bá tún padà parí àwẹ̀ bóun la àti ní padà síbi tọ́jú èèwọ̀ ìtọ́lọ̀ ń ṣe lára mọ́ a rí pé tá a bá wò irú ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ gbọ́ ìwò tó làwọn afọ àfẹ́ máa sọ ní ìpèwò tó lára mọ́ ẹni tí fọ́ ọ̀tọ̀ sí ní ìpínlẹ̀ kẹ́ni o àrà mọ́. sẹ́ẹ̀dẹ̀rí ti ń jẹ́ ìsìláàmù méjì ni gbogbo ń tà ń ṣe nínú islam jẹ́mọ́ mélòó la o méjì ṣé ìlú tọ̀ á wàtárùkùlì muharramat ìtọ́lọ̀ ń bá ní ká ṣe ìyẹn là ń pè ní commandment àwọn tọ́lọ̀ ń bá pa wá láṣẹ ká ṣe ń jẹ́ pé ní ọ̀dà muharramat manihijat munkarat maasi agunun àtòrísìírísìí ó kọ táwọn àfáàmọ́ òǹlárúbáwá gbogbo ntọ́lọ́mba ní èèwọlé lè o ẹ má débẹ̀ o kásìkò ìdílé ìdíjẹ́ ìsìlámù ìdílé kọ̀sẹ́lẹ̀ kẹta ókè rọmọdán là ń gbà yín ẹsẹ̀ nínú méjèèjì tí mo sọ ìbò lọ́fọ́ọ̀lù sí jẹ́ wọn ká gba àwẹ̀ rọmọdán ìbò lọ́fọ́ọ̀lù sí ọ̀dẹ̀ ẹ̀ bá mi lọ mo ní ìsìláàmù nǹkan mélòó ní jẹ́ ìsìláàmù méjì alákọ̀ọ́kọ́ ni wípé jews èyí ni commandment tọ́lọ̀ bá ní ká ṣe ẹlẹ́kejì ni don't èyí ni prohibition ìtọ́lọ̀ ń kọ̀ tó ṣe léèwọ̀ ká jìnà fún ká gba àwẹ̀ rọ̀mọ́gán ní olófọ́ọ̀lù sílẹ̀ ibi ká tẹ̀lé kéré o àṣẹ ọlọ́run ká lọ sí ájì ibo lọ́fọ́ọ̀lù sílẹ̀ ká kírun ibo lọ́fọ́ọ̀lù sílẹ̀ ká ṣe dáadáa sóbi ìwà ibo lọ́fọ́ọ̀lù sí bẹ́ẹ̀ òkè ká mọ̀ mú ti ibo lọ́fọ́ọ̀lù sí ká mọ̀ sèṣì náà ibo lọ́fọ́ọ̀lù sí ẹ ti wá mọ̀ ọ̀nàfáàndì nta fẹ́ sọ lẹ́nu nọ́mbà tù yẹn la fẹ́ sọ lónìí ṣé ẹ wá rí nọ́mbà tù yẹn lọ́wọ́ aburú jù kí ló ṣe ó burú jù anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní má àmọ́tòkùn bíi fáàtù mi ni mo máa ń sapá àtọ̀ ṣé a rí tẹ́mi àtọ́lọ́run bá ní ẹ ṣe ọlọ́run ní ẹ kírun ó ní ẹ gbà àwẹ̀ ó ní ẹsẹ̀ náà fìlà ẹgbà àwẹ̀ monday ẹtún bá ti tọ̀ ṣe lẹ́yìn ọ̀rọ̀mọ́dọ́n ẹgbà mẹ́fà nù ṣàwálì ẹgbà àwẹ̀ nù báyìí ẹ máa ṣe ìtọ́rẹ àánú ìtì ń bá ní ẹ ṣe ẹ lè ṣe tán. ẹ ṣe débi agbára yín bá dé tọ́lọ̀ ń gbọ́ pọ̀ ẹ ti dé kí ni o ẹ ti dé báńdírì ìmọ̀ nìyí. ẹwọ náà sí àtà àmọ́ ṣe lóru ní èsì ẹlòmíì ó rọ̀ lọ́wọ́ kò sí láago kan kò sì ní èso sílẹ̀ òfin mọ́ ẹlòmíì aago mẹ́ta àbọ̀ ẹlòmíì ẹ̀rọ di mẹ́ta àbọ̀ ni yóò ṣe náà fi láti ẹ̀dí mẹ́ẹ̀ẹ́dógún yóò fi jẹ sáárì tó jẹ́ pé kò tẹ́ lágbára wà láì máa ṣe ọlọ́run ló bínú sí ọ lórí ẹ̀ torí yẹn yẹn ọlọ́ọ̀ni kí n gbà rẹ twenty nine thirty méjì lè ní ọgbà àbí mẹ́ta màá gbé ẹyọkan níbẹ̀rẹ̀ ẹyọkan láàrin ẹyọkan parí ìranù lílé ìfọ́nà bá ní a ṣe yàtọ̀ sáwọn tó tó jọ ọ̀ràn yẹn a lè ṣe tán mélòó tiẹ̀ lábẹ́ ṣe gan. lọ sísù kan ìta àtẹ̀lé aláàárẹ̀ kí aláàárẹ̀ kọ́

àbúlé ìlú lọ́nú bíi mọ́sálásí dímọ̀ kan tẹ́ rò pọ̀ ń bẹ̀ yọ ọ́dẹ sàlámà sí gbogbo wọn kárí kó lè jẹ́ pé pààtì sáǹsì àwọn tó bá ṣe kí ni o tó bá sàlámà sí. èèyàn nílò báwọn fún ní sọ òrùn àwẹ̀ ìtọ́lọ́ ń bá ní àṣẹ yẹn ọ̀pọ̀ gan tá a bá ti lè ṣe àwọn ọ̀ràn yẹn ní ẹ̀sìn bó ṣe wà ní àdìsí ní fáwọn ẹbí sọ̀rọ̀ ńlá àlọ́ sọ́lá títà àbíkalẹ̀ ọ̀gbìn láwùsọ̀ láìpẹ́lẹ̀ màtúbà tí n bá ti ń kírun wákàtí máa ń rárùn sọ́jọ́ wọn yẹn wàásù mútu rọ̀mọ̀dọ́ mò ń gba àwẹ̀ rọmọbọ́ọ̀nù ẹ wá máa wo tọ́pìkì táwọn fẹ́ sọ yìí ó tún wá jáde wàhálálí wa hàlálà wàhárọ́mù tulẹ̀ hàrọ́mù ìtọ́nà ń pè lálàálì mò ń ṣe ìtọ́ pè láràmù mo jìnnà sí adékúlù sí máa wá náà ọ wá fi ṣe pìyàmbù alákọ̀ọ́kọ́ ni pé tí ń bá ní ẹ ṣe ẹ lè tọ́lọ̀ ń gbọ́ náà wípé nó ẹgbìyànjú ṣùgbọ́n wà máa nà áìtù kò máa nìyí ìtì ń bá ní ẹ mẹ́tẹ̀ẹ̀bẹ̀ ìtì ń bá ní ẹ jìnà sí pàṣẹnìgù kìí ṣe pé ẹ jìnà sí díẹ̀ ẹ ṣùkùn ẹ gbọ́dọ̀ ṣe rárá ni gbogbo tí ń bá ti rárá mù ní ẹ jẹ́ kó rí yín pé ẹ má ṣe o ẹ jìnà sí ní o èyí ò ní òní jẹ́ wọlé o ẹ wà nídìí alákọ̀ọ́kọ́ ẹ tún wá wọ ẹlẹ́ẹ̀kejì halalitul halala wà haramtul harama ìtọ́lọ̀ ń pè lára yìí mò ń ṣe ìtọ́ pè lára mò èmi náà ń pè lára mò mo jìnnà sí sẹ́mà àwa àlùjánnà àlọ́dí níbẹ̀ yìí kí ni ìdàkejì ẹ̀ ìtọ́lọ̀ ń pè tí ìgbà ti pè lára mò sẹ́mà àwọ̀ iná bẹ́ẹ̀ ni ọ̀wọ̀ náà ọlọ́run ti àwọ̀ náà fẹ́ẹ́rí ń sọ ọ̀yàndọ́ máa ná òun ni tá fẹ́ sọ lónìí almuharramat àwọn nǹkan tọ́lọ̀ ń pè léèwọ̀ kí n wá fi kó báyìí nínú pìlàǹbù ká tó máa mú wọn ní kọ̀ọ̀kan nínú tó wà wájú mi ń bì àwọn nǹkan yẹn lé ní one hundred bẹ́ẹ̀ bọ́ọ̀lù àti bẹ́ẹ̀ sọ fún one hundred ìtàn màá kẹ́ bá wọn kọ̀ọ̀kan tí mo ní fọ́ kọ́mọ̀ lọ́wọ́ parí màá wá sáré sọ̀rọ̀ kù pé eléyìí wà bẹ́ẹ̀ eléyìí wà bẹ́ẹ̀ eléyìí wà bẹ́ẹ̀ kọ̀ọ̀kan sí kò bá a bá sọ̀rọ̀ àbáwọn nǹkan yìí wà láyà wà à ń tẹ́tọ́ ọlọ́run tọ́lọ́ ni a ṣe adẹ̀jìnà sára mú ọ̀dájú àwọn àlìjẹ̀nà tọ́lọ́ bá ti gbà lọ́wọ́ wa kọ́nà sí alọ́mọ àlìjẹ̀nà kọ́nà sí alọ́mọ ẹ̀nà. jama nínú tí ká tó kọ̀nà ọgbọ́yé ká tó bẹ̀rẹ̀ fẹ́ẹ́rí hakù tàhárí nílá ìfakọ̀ ká sọ pé nǹkan kan èèwọ̀ ni ọlọ́run nìkan ló lè ṣe bẹ́ẹ̀. ṣé òǹkà ọ̀kẹ́lẹ́ ránjú hàn kó ní ẹ̀yin ọmọ mi ẹ̀yin mi ẹ̀yin mi nínú àwọn àdìsẹ́gbé sọ́lọ́ ni a máa jẹyọ̀ ní ẹ̀mí lọ́sọ̀rẹ́ ẹ̀mí èṣù a máa ní ṣe fún wa ìwọ́ olúwa ẹ̀mí orí ibú nìyẹn irú ẹ̀ ní àwọn tí máa ń lọ ránṣẹ́ á ṣé é wùtí wọ́n ní wọ́n rí rántí wọn. àjànù náà ń lò tí ọ̀bà yé wọn ṣe ń sun láàyè èmi bí wọ́n ṣe ń pa gbogbo ẹ̀ látẹ́lẹ̀ kí olè kò lè yé wọn tó fi yé èyí tá máa ń fi tẹ́ẹ̀ní àrò èyí tí wọ́n máa ń fi kalẹ̀ èyí tá máa ń lórí òjò fún àwọn àǹjànú gún ni sọ ọmọ káàtì ní tá a máa ń là tí ó yìí apá àtẹ fáwẹ́lì tí wọ́n mọ gbogbo ẹ̀ ní ọlọ́wọ̀n kẹ̀yẹ káwọn lọ lànà èṣù láti padà sí lànà èṣù náà káni lànà èṣù lára fẹ́ rìn ní bá a ṣe lè dá nǹkan rúmọ yín lọ́wọ́ àmọ́ tá tí nǹkan kan ọmọ orúnu yàrá yín àwọn àǹjẹ̀nú kan ní irú bẹ̀ kò lè yé wà wá láàrán sí yín kọ̀rí ìlú rẹ lákọ̀nẹ́ bí èmi ṣe jókòó yìí tí jókòó yìí ìlú àdìsí kọ̀rí ìlú lẹ́nu kejì wa ẹnì kejì wa bí àǹjẹ̀nú náà ni tí n bá ilé kọ̀nẹ́ẹ̀tì kọ̀rí ìlú rẹ àǹjẹ̀nú kan ní ìdí kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ ìgbà tó lánàá máa sọ fún ọ ní máa ń sọ ah ṣé òun kí ló jẹ́ orí rẹ̀ torí pọ̀sán tó jẹ lánàá kò lè yé wọ ó ti kọ̀nẹ́ẹ̀tì àǹtẹ̀nú tiẹ̀ kódà ìjọ tó o bímọ ṣàìsí yóò sọ fún ọ ìjọ tó o lóyún yóò sọ fún ọ torí kọ̀rí ìlú wa gẹ́lẹ́ bá a ṣe rí lòun náà rí kọ̀rí ìlú ní máa ń dáwọ́ ẹ lò ní ìwọ̀ tí ó ti lọ ṣàbúrú gbogbo ẹ̀ ló ń bẹ́ẹ̀ nù àdíìsì bẹ́ẹ̀ yàrá ìṣẹ́ tá à ń sọ yàbí òye ṣé wàá rí gbogbo orú àwọn èèyàn báyìí àìmọye ń tọ́lọ̀ wọn sọ̀dà wọn bá sọ̀dà wọ́n ní àlámù ni o ọ̀gbọ̀dọ̀ kan lè rẹ̀ ń jọ tọ́sídẹ̀ ẹ̀mí èṣù lọ́sọ bẹ́ẹ̀ fọ́ mo lè kan lè ní tọ́sídẹ̀ mo lè kan friday mo lè kan sunday ìtí ò já àlámù kẹ́nìkan ní àlámù ní nǹkan yìí ọlọ́run nìkan ló lè sọ bẹ́ẹ̀ àtàrímú hákùlọ́ ìwà àdá jẹ̀mọ́ ẹ̀ka lọ mọ̀ pé kámi kankan èèwọ̀ ni kìí kọ̀gbẹ́nu pásọ̀ kọ̀gbẹ́nu àfà Allah wa àtànàbí kò fi ṣe rán kódà Abubakar bó ṣe jẹ́ pé lẹ́yìn nínú ìjọ wa yìí tó kún lóore jù ni lẹ́yìn Abubakar Umaru ló kún lóore jù lẹ́yìn umaru usmanu lẹ́ni kẹta lẹ́yìn usmanu ali ni ẹnu wọn ọba kájíkẹ́ àáfà kámẹ́dẹ́sílà ẹ̀dì kọ̀dá o àbí kájẹ́sílà wáìtì kọ̀dá wọn à sọ kankan dé wọ ìtọ́lọ̀ àtànàbí ọba ìlà tẹ́ ń sọ fúnra wa náà tẹ́ ẹ ráwọn nǹkan kan bẹ́ńlẹ̀ bá wa ìta náà pè ní èèwọ̀ tọ́lọ̀ bí ọ̀ṣọ́ di èèwọ̀ ẹ kẹ̀ àwọn èèyàn sínú wàhálà kódà àwọn fámìlì kan wọ́n tún ẹnìkan sì pè ní nínú fámìlì àwọn ìyàwó ẹ̀ bímọ ìyàwó ẹ̀ wá jẹ́ kan náà ọmọ ẹlẹ́yà tó ń ọwọ́ á pè ní fámìlì àwọn bímọ báwọn ìjọ méje àkọ́kọ́ kò ní í jẹyọ àtẹ̀yìn fámìlì yìí ẹ̀kọ́ ayé ẹjọ́ kèéṣe kí ni o ìtàn bẹ́ẹ̀ bí bá àfáà súnrẹ̀ nìwọ ìwọ wà nú àwọn ìmúlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ lè kájú àwọn àwọn ìyá alájẹ kan bẹ àwọn ìyá eléṣù kan bẹ fámìlì yìí sábẹ́ ìlànà pé àwọn ọ̀rẹ́ ọ̀jẹ̀ yọ wọ́n lè ránjẹ̀ lọ burúkú mo níwọ̀n náà wà dúró tọ́ náà àwọn fẹ́ kí bẹ́ẹ̀ sòó rinlẹ̀ so tọ́lá ti á rí pé tọ́lá sẹ̀rẹ̀ sí kan náà ọmọ ìyá wa tóun dúró pé ànítọ́ náà lòun ó ṣe òun ò sọ̀rọ̀ fámìlì wọ́n dẹ̀ ran ọmọ rẹ̀ lé náà tọ́yìn ọmọ yẹn padà jà fẹ́ fún mi lọ́dọ̀ ọlọ́run nígbà wọn délẹ̀ kejì àyàn àfáyà ah, fọ̀ fàyà àwọn àjọ tápọ́n bí iná epo tí wọ́n gbà yọ sí àdúrà báyìí ni ṣe ń máa pọ̀ ọmọ ìlà eléyìí àwọn tó ṣe fẹ́ burúkú yẹn àtàwọn sí wọn. mọ́tòrò ilá bí ayé túmọ̀ rẹ̀ orí eléru lọ orí elépèlépè lọ sọ́márì ẹ̀nu irú tẹ́nì kan bá bẹ́ẹ̀ fẹ́ lágbára ẹni gúlò òun táwọn aforí sọ àfẹ́ ẹni ọlọ́run oríire ọ̀fọ̀ dànù oríire ọ̀fọ̀ ẹ̀jẹ̀ tó ti yé àwọn kan lọ fẹ́ fẹ́ kí fèsù ọmọ spread lórílẹ̀ le kan bá sọ pé ẹ òun ò sọ̀rọ̀ o ṣe kan wọ́n wà máa sa ibú sí sa ibú sí tí wọn náà bá wá dúró nǹkan ìwọ náà lè rí fìrìfìrì díẹ̀ àwọn sólé nìsín wọ́n fẹ́ máa ju nǹkan bú sí ọ mọ̀lẹ́kọ́ ọlọ́run ti máa dá padà sí wọn. àlùmọ́rí gbogbo táwa náà máa sọ dàrá mù pẹ̀lú àṣà yorùbá eléyìí ọ̀gbọ́dọ̀ jẹ́yọ̀ eléyìí ọgbọdọ fojú kan kíní kan ọlọ́run ni máa sọ nǹkan di ìdí ọba dé ẹ má sọ dé ìwọ ẹ bá pé òun kankan di yóò di bákan náà máa kà nǹkan yìí ẹ nínú nǹkan tó fàtà ṣe pẹ̀lẹ́ èèwọ̀ ni wípé ó lè dá sí wípé àwọn nǹkan yẹn làáhàdùn fi dúnìyà àwọn àìdùn fi àkhírà nínú kọjá pé pé èèyàn bá ṣe wọn àwọn àyà kan bẹ tí wọ́n ní ká fún jẹ láyé tó bá jẹ́ gbà àti lò ṣẹ̀ríà tó bá jẹ́ gbà àti lò òfin ọlọ́run lápẹ̀rẹ́ ní ìlú ń bá fẹ́ jìnnà jẹ́mọ̀ wàhálà ìta bá ń lò ní làwọn yẹn fẹ́ẹ́ rí tíṣẹ̀rí àbádé lu yìí àwọn àfáà mi ọ̀tà kò ṣẹ̀ríà olórí ìjọ mi ọ̀tà kò ṣẹ̀ríà mo mọ olórí ìjọ kan ládùúgbò kan bá bẹ̀ kò dín ní mẹ́ẹ̀ẹ́dógún nù àwọn ọmọ ìjọ tó ń bá wọn sùn ó tó bá àwọn ìyàwó ọmọ ìjọ sùn wàhálà ìtọ́ba jẹ́lẹ̀ ṣẹ̀ríà ìwọ tó ọba bọ́mọ ọlọ́mọ sùn ẹgbà hundred ìwọ ìfọ̀ tó ọba tí ìyàwó rẹ níjọ́ tó ọba ti níyàwó rẹ tó ọba bọ́mọ ẹ̀jọ́ sùn àbọ̀ ọba ìyàwó ọ̀rẹ́ rẹ sùn tí ẹ kọjá ẹgbà hundred wọ́n gbẹ̀bí sọ́kàwé kékeré wọ́n jù ọ́ sílẹ̀ wọ́n sì lẹ̀ ọ́ lóko pa ẹ wá lélẹ́yìn ọ̀sán fọ́ọ̀tì ṣẹ̀ríà àfọ̀nsì náà gbogbo àwọn ọmọ ìjọ ti wọ́n wọn látàtà èèyàn ẹ̀ mọ̀sọ̀ ti sọ orí títẹ́ sọ́ọ̀tì kọjá àfihàn tẹ́lẹ̀ ẹ̀pá náà tó ti yé ní ìsìn lọ́wọ́ kéṣìṣì àwọn pásítọ̀ àtàwọn ìsìn náà kí wọ́n fẹ́ sọ́mọ̀ àwọn èèyàn ni wọ́n ẹ bá jẹ́ ní ibú kò lè kò lè bá tọ́lọ̀ láàyè èèyàn ọ̀tà kò ṣẹ̀rí àtọ́rẹ́ mọ̀ pé kí ni òun ti níyàwó tí ṣẹ̀rí àbákọ́dé òun àwọn àti ọkọ̀ ṣẹ̀rọ̀ bá jẹ́ olè ṣẹ̀rí àní ẹgbẹ́ lọ́wọ́ tí èbá ti ṣe pé àlẹ́ ìrọ́bà ìrọ́bà ni amúrọ̀bì tó yẹ pé àwọn olè tí wọ́n máa ń pààyàn ni ìdájọ́ tí wọ́n tún lọ bíi mẹ́ta sí mẹ́rin ibẹ̀ ń kàn lọ lónìí ìlú ìjọ pé á jẹ wọn lọ́wọ́ mínísì láàfin ọwọ́ kẹsẹ̀ kan ìlú ìjọ pé wọ́n fọnù ìlú ìjọ pé wọ́n pa ni ó ti fẹ́ lórí bí gravity olè eh, rọ́bìrì yẹn bá ṣe tó ṣùgbọ́n olè tọ́kẹ́ ara jí nǹkan ìtọ́wá jí nǹkan bá ti lè tó ní tí ó tó kán jẹ ọwọ́ ẹ̀ wọ́n ó gbé ọwọ́ ẹ̀ sẹ́ni tẹ́ gbọ́rọ̀ rẹ̀ ọ̀tún ó ti dalẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀ tó gé tó sì ava wàhálẹ̀ òlè ó dínkù nàìjíríà tàbí kọ́lọ̀ sólè nù ẹ̀gbọ́n tá à sọ yé ìlú ìbẹ́nu àwọn nǹkan ìtọ́jẹ́ àràámù tọ́jẹ́ pé téèyàn bá ṣe wọ́n jẹ́ ń rẹ̀ láyé ṣùgbọ́n tá ti o tọ́ bá kò ní jí àmọ́ lọ́dọ̀ ọlọ́ àwọn àyíjó ń fi tàbí tọ́jẹ́ pé níyẹn rẹ̀ yóò jí àlọ́dọ̀ ọlọ́ ṣé àwọn nǹkan tá pè yìí ìlú irú ẹ̀ ní ṣíríkù ẹ̀ bọ̀ ọmọ bọ́ wà bẹ́ẹ̀ láìpẹ́ ìlú ìwà ń kò ní ránà tí ọba ti ṣe jẹ́ mẹ́bọ mẹ́rù yọ̀ọ́ wà á jẹ ìyà bí ẹsẹ̀ ń bá ṣe tó ẹ wá máa wo tí a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run lé lórí tọ́lọ́ bá ní ìwọ oṣù máa mú ti tó o fi kú o lè lọ́kìnnú lóòótọ́ ṣùgbọ́n tí náà ní pọ́blẹ́mù lọ lójọ́ márùn-ún náà jẹ́mọ̀ lọ́jọ́ mélòó ìjọ́ mélòó ẹ̀yin náà kọjọ́ márùn ni wà ilẹ̀ ìyàwó mọ́ ní indaro bíkà kà á kan lọ́dọ̀ ọlọ́run one thousand yà sílẹ̀ ayé ni five thousand yà sílẹ̀ olóòlù ọ̀nà. jama ẹ má sọ iná sọdọ ọlọ́run lọ lo ovo búrẹ́dì jẹ́ kán tí ọ̀nà ófò búrẹ́dì láàrin tẹ̀sí márùn. wà láyé ófò búrẹ́dì kọ̀fẹ́ẹ̀ tó zero point one percent nínú náà sọ̀dọ̀ láàrin wákàtí kankan wá yọ bóde kèké ẹyọ tútù lọ́la ń dùn. ọlọ́wọ́ ló gbé nítorí ọtí tó mú yẹn ẹ̀ ọ̀lẹ́gẹ̀ẹ́ ti bẹ̀rù kò lè mọ́ kírun ó tún máa sanwó pẹtrol mọ́sálásí wàlẹ́ ó tún máa ń gbá àrùn ọtí iná ìlàtẹ̀wò rẹ̀ a ní wọ́n máa mú tí ó tún mú tí ó dá lẹ́nu sábà nínú ná ìdí àkáǹtì ẹni tó máa ń tẹ̀sí náà lòsì wàlẹ́ ìkọ́tẹ́lẹ́ ọmọ What tó di another eight thousand What ti ó di how many years thirty thousand years. ó tẹ́tẹ́ ah, ah, ah, ó di ẹ̀sọ́ máa ta tẹ́tẹ́ dance lotto tẹ́tẹ́ rẹ̀ ọ̀pọ̀ ọ̀nà jẹ́mi tí kèrè nàìjíríà ó lò two thousand years Ava? tẹ́lẹ̀ mi ò fi lo tó lé ní twenty thousand years ló náà tó yọ tẹ́lẹ̀ wà tó bá ti akọ̀ wọn náà rí dànù ní ju náà ni wọn ọlọ́mọdé ní àfihàn wọn náà tẹ́lẹ̀ ní sáǹsọ̀ yìí ẹ̀mí ẹ̀mí sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn yìí tó ìrọ̀ ni níjọ́ tẹ́yìn yẹn bá kú wà lẹ́ òdodo wà dé èyàn sì padà wálé ayé mọ́. sẹ́ẹ̀rí àwọn ìdáná ni wọ́n padà wà lùjẹ́ náà torí wọ́n lọ fọ̀ wọn nínú omi ni tí wọ́n bá wọ́n fọ̀ wọn nínú omi àlùjẹ́ náà yẹn a iná ti ṣe wọ́n léṣe kọjá nọ́mà ṣùgbọ́n torí pé àná ìgbé àpá wà àlùjẹ́ náà wọ́n wà ẹ̀sẹ̀ lọ fún wọn fọ̀ wọ́n ẹ̀sẹ̀ bìyànjú wọ́n wà

ọlọ́run mọ́jà wò ní padà abẹ́ wọn. àáfàá ní tá a bá ń sọ̀rọ̀ àwọn ẹ̀ṣẹ̀ yìí àwọn tó jẹ́ èèwọ̀ tó jẹ́ àràmọ̀ tí mùsùlùmí tí wọ́n fẹ́ ká dènà sí èyí tó burú jù alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní al-ishraku billah yẹn náà kí la fi rò al kéèyàn fẹ́ lọ pẹ̀lú ọlọ́run kéèyàn múrogún pẹ̀lú ọlọ́run kéèyàn ò máa wárí fún nǹkan mí lẹ́yìn ọlọ́run kéèyàn ò máa fi nǹkan mí lẹ́yìn ọlọ́run àáfàá lélẹ́yìí òun ló burú jù òun náà sì ni akbaru lè kàbáyé lọ́pọ̀ pé nínú Bukhari àti Muslim anábì wa ó ní ìṣẹ́nìbù sábọ̀ àlùmọ̀bì kan ẹ jìnnà àwọn ẹ̀ṣẹ̀ ńlá kan tó méje tó pààyàn rẹ̀ tó yára lórí gúlọ́dọ̀ ọlọ́run nọ́mbà wà á ní àṣírí kùbìlà òun náà ní kéèyàn máa ọlọ́ọ̀ni ilẹ̀ ọlọ́à máa náà bá líkà lùmọ́n yàṣà jábẹ́ ìjágbọ́ ayé àyè dáadáa ọlọ́run ní ẹni tó bá mú orogún pẹ̀lú ẹni tó fẹ́ pẹ̀lú wọn náà owó dé o ṣùgbọ́n ẹsẹ̀ tí ọba fẹ́ bọ tó tó wò wọn ni ẹni tó bá òun kò lè borí kò ní ká mọ ẹsẹ̀ ẹsẹ̀ lọ ẹsẹ̀ ṣùgbẹ́bọ ọlọ́run ní forí jẹ tó bá bẹ̀bọ àfi tó bá tú bá ìtumọ̀ tọ́lọ́run ní forí nìyí pé tó bá kú máa tà mù ṣèkà ó kú lẹ́lẹ́bọ ó dájú tọ́lọ́run ní forí nìyí ó sì rà nù lẹ́nu. ìlàsẹ́ máa ń sọ fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a máa ń pálẹ́ Nàìjíríà tá a máa ń káwọn kún heroes tá a máa ń káwọn kún wípé àwọn èèyàn ńlá rè àwọn Ọbáfẹ́mi abadan abadiya jahannam jahannam jahannam Lọdọ wà láì wọn àlábùsí lọ́dọ̀ wà láì ìdílé ọ̀rọ̀ bá mo ti fọ́ ọlọ́run búra kò ọjà àwọn kẹ̀kẹ́ lọdọ ọlọ́run kò ní ọmọ kékeré tí lọ tó ń ń ó kí la fẹ́ lòdì eléyìí wípé sẹ́rí èèyàn internationalist wọ́n jẹ́ internationalist ẹ̀rọ kan tí ó di ọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ Yorùbá èyí ò ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run ibi ó jẹ́ kí wọ́n gan gan wúlò lẹ́sẹ̀ ǹjẹ́ wọ́n gan gbà pé aṣáájú aláìláha ìlànà ṣọ́ọ̀bù àkọ́kọ́ òṣèlú náà sóòtì kírun fọ́lọ́ gbogbo àwọn táwọn sẹ̀ tí wọ́n kírun fọ́lọ́ ni àfáà ní ẹbọ ọlọ́run ní forí jẹ ńtọ́ bá kú tó tún fi nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá jẹ́ a ká àwọn nǹkan àwọn nǹkan yẹn ní ìwà sọ lórí ẹbọ kí n díẹ̀ torí àsìkò tí ó sì ẹ rí alákọ̀ọ́kọ́ tá a bá ń sọ̀rọ̀ àwọn àbá àlẹ́bọ pín sí méjì torí kí sọ ńlá lè ṣe kéèyàn máa ṣe nǹkan torí ṣe wá láwọn ẹbọ ńlá pọ̀ ara ẹbọ ńlá òun ni ká ní nǹkan tá à ń sè lẹ́yìn ọ̀nà ẹni tó tún ní òòsà kan ó ní gbètùgbètù ó ní òǹdè ó ní ọkọ̀ kan tí máa ń pa ní kọ̀rọ̀ yàrá ni jama ẹni sí wípé ọbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí ẹnu mi gbà mo sọ fún mo kéwú lé mo sì fẹ́ lé kéwú lé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lónìí wọ́n wà nínú tí ẹ bá ṣe pọ́lọ́ ní káwọn padà lọ́lé ọlọ́ bàbá ní máàbù lárọ́ bí àdúgbò àwọn àfọlọ́ bá ní sanwó lẹ́sàn án ìgbà táwọn adé máàbù tá a tún kéwú táwọn ń kata òyìnbí fásitì mẹ̀síd láwọn ará wọn kankan pé à àtẹ́kọ̀ọ́ làwọn àbá àjẹkọ́ dábì wa bàbá àtẹ̀mí wọn ọ̀bàjẹ́ ó kú tẹ́lẹ̀ gan ìkan àwọn àbá yẹn ọbẹ̀ bá mi pa sùúrù jù pé èmi ní ìdáhùn orí jẹ mọ́ ní ìdèbí ẹ̀rí jẹ gbogbo wà lẹ́mọ̀ ní kásá ẹ̀jẹ̀ lẹ̀ ọ̀tọ̀ ni ẹ bá wọn ṣe nǹkan kan ọ̀tọ̀ lè tí wọ́n dọ̀rọ̀ ìlò kílò ọ̀tọ̀ lè tí wọ́n fi sínú kílò tí wọ́n gbòrí lé ọ̀tọ̀ ni sínú kọ́ńbọ́ọ̀dù ọ̀sọ̀lẹ́fẹ́ ẹ̀sùn mọ́ àbáwọlé ẹ pọ̀ ní gbogbo àwọn pọ̀ lórí ibú torí tí wọ́n jẹ torí fún wọn náà ẹ lórí ibú ẹ jẹ ká yọ fún wọn ẹ tó bá àwọn wọn jẹ ẹ gbé àwọn lọ́wọ́ pé ọ̀sẹ̀ ilé yìí ọ̀sẹ̀ ayé ni ọ̀sẹ̀ ìyọnú àgbà ni o tó o bá fẹ́ lò ọkọ̀ mọ́

kìí ṣe pé ẹ̀dẹ̀ wọn pé wọ́n jẹ́ àjẹ́ ó ní fa iná awọ́là fitinẹ́ ti bà ní ìsọ̀rọ̀ yìí lá kánà tì ní sa àdẹ̀wò láyé sa ìbára àwùjọ kan ti bá ń tò tó lè bá débẹ̀ wọ́n dà wú tẹ̀rọ ọ̀rẹ́ méjì obìnrin dà wọn rú táwùjọ kan bá ń tò wọ́n dà wú àdẹ̀wò òsì náà ń bẹ lára wọn àdẹ̀wò máa da nǹkan rú àdẹ̀wò ètè ebú láti ẹbẹ̀rù ètè àwọn obìnrin kìí ṣe pé ní ẹ wá máa sọ bí di àjẹ kọ́dà ọbẹ̀ ewu obìnrin ó ṣe ń bóbìnrin sùn òṣèṣẹ́ yàwó náà ní ẹbẹ̀rù kọ̀ọ̀yẹ́ kó oníyàwó lè. torí náà ní pé sẹ́ẹ̀rẹ́ bọ́ lónìí àwọn èèyàn sàwọn èèyàn lẹ́lẹ́bọ tó rí ìjẹ́ ẹ̀mú ẹbọ ni ká máa múlẹ̀ ká máa múlẹ̀ ẹbọ ni ẹbọ ni ká máa so oúnjẹ kọ́ra ẹ tó láwọn tí wọ́n ń jà wọ́n ń jà sí màmá èmi ní jẹ̀ máa mú ìwọ́kọ́ wọ́n ti so oúnjẹ mọ́sálásí àwọn tí wọ́n di adarí nínú ẹ̀sẹ̀ o àwọn àfẹ́ ẹlẹ́bọ wọ́n gba ìfẹ́ ilé rẹ̀ kọjá wọ́n wá gbòòrò táàfà jó nǹkan kan ní táàfà yẹn fẹ́ ń jó àwọn olóògùn náà máa ń ẹ̀ pé àwọn òsì mẹ́ńbà àwọn ń mọ́ra wọn àwọn olóògùn náà wọ́n rẹ́gísà nàìjíríà wọ́n ìjọba dẹ̀ mọ̀ wọ́n pé ẹni tí ń jó yẹ kọjọ́ ẹgbẹ́ wọn lé wa wọn sẹ́yìn kálukú fíìdì wọn ni àwọn olóògùn ti mara wọn pé táwọn òórùn tí àwọn máa jó bí ṣe máa ń rìn ọwọ́ àfáà náà ti bá àfáà náà dẹ́lẹ́bọ àbí ni kọ́sọ́ ṣe ìwọ tó bá gbé ẹbọ lé ọ lọ́wọ́ wà ọba kú lórí ẹbọ èmi kí sọ̀rọ̀ ní sọ̀rọ̀ kálukú ẹgbẹ́ àwọn àtàwọn bá gbogbo ń tó lè fa ká mú nǹkan ní ìmọ̀ lọ́wọ́ ètò àsokọ́ ètò àsokọ́lé ètò àsokọ́lé mọ́tò ètò àsokọ́gbàjì ètò àsokọ́lé fọ́pá ẹ̀pọ̀ ni ọ̀nà tá a lè gbàgbára lọ́lọ́ ń pọ̀ àwọn nǹkan tí ọ̀tá kò tọ́ lọ́hùn ọ̀pọ̀ tọ́já sí pé tá a bá ṣe àárí ọ̀nà náà láyé àti ọ̀rẹ́ àti àmà nǹkan àràmọ́ alákọ̀ọ́kọ́ tó burú tọ́lọ́wọ́n bá àlékè ọlá tí ò nífẹ̀ẹ́ rẹ̀ òun ni kéni o òun ni ẹ̀bọ kásá kéèsì lè kọ́lọ̀ ọba àlejò ọlá kó láàánú wa lójú. ẹlẹ́kì nínú ẹbọ yìí náà kí sáré fi kún onímọ̀lì kankan mi sáà bá a kọ síbi fẹ́ẹ́ rí ká máa pa ẹran fún nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ẹbọ ni ṣíríkù ni àbúdábọ̀ lè fẹ́ ìlà èèyàn pa adìẹ ọ̀pá ẹ̀sìn tẹ́ màá dí ìsìn gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn tó ti lọ ẹ̀sìn lásán lọ́pàá abálẹ̀ mi ló sọ ibú lọ́dọ̀ ọ̀nà ọ̀pá ẹ̀sìn fún òòsàn sẹ́ẹ̀rí ká máa pa ẹran a máa ń pa ẹran fún nǹkan àlàlí inú Islam a lè pẹran fún a lè pẹran pàṣọ fún òtún àwẹ̀ à ń tẹná lọ ilé ọkọ à ń sílé tuntun kódà tó ọba ara mọ́tò tọ́lọ̀ ń bá fún ọ ní gbígbó àti àbọ̀ ti fọlọ̀ o lè pa ẹran kọ́ fáwọn èèyàn jẹ pé kí lè pẹran fún mọ́tò àti mo fi ẹran ti lè pẹran lásán kí ẹ̀yin èèyàn ẹ̀kẹ́ bá mi jẹun ọlọ́run lóore pèmí nìkan ṣùgbọ́n kí ni wọ́n máa pẹ́ran kí ni pẹ́ran fún kinní kan àwọn àrùn kí ni kọ́ pẹ́ran fún fún ní kò pẹ́ran fún sàgán wọ́n ní sàárà ya sóhun sàárà kí ni ya sí ọ. gbogbo ẹ̀yin obì táwọn kiri kan wà bá yín lé àtàwọn ilé àwọn ilé lẹ́sù kan ládùúgbò sàárà ya sí ọ ọ gbọ́dọ̀ lọ kí olókù ọ gbọ́dọ̀ lọ kí ọlọ́mọ ọ gbọ́dọ̀ lọ sí kinní kan àwọn eléṣù ni tọ́ ọ bá lọ àtẹ́rìgbà wọn bá wá bá yín bá wọn kí wọ́n tó kú ọ̀lọ́dọ̀ yín ẹ padà fún wọn màmá ẹ̀yin àti àrọ́mọdọ́mọ yín sàárọ̀ ìyá sí yín àdánwò tẹ ní ọ̀sẹ̀lẹ̀ sí ni yọ ọ̀sẹ̀lẹ̀ sẹ́yìn àsọmọ ni ẹwà ti láhàúlà wà láàkúwátà ìlàbìlà ẹwí mẹ́ta tẹ̀lé àdánwò kankan ní bẹ́ẹ̀ sí. wọ́n máa ń fi nǹkan burúkú sí ẹnu wá báyà wọ́n gbà ní wọ́n àmọ́ lo fọ́múlà èyí gẹ́gẹ́ náà fẹ́ fọ́kọ̀ sí o wọ́n àmọ́ kọjá wájú lé yín ẹ̀yin aládùúgbò yìí ó lè kán ti wádùúgbò bàbá wà

tẹ́lá wọn tó ń ṣe sàárà ya sí yín wọ́n sì kan burúkú banú ní o ojú ẹsẹ̀ ni ẹja padà fún wọn pé màmá sàárọ̀ ọjà sẹ́yìn àtọmọ yín ẹ̀yìn àtọmọ yín lẹ́yìn lọ kó lókùn sí mi o láhùlọ̀ wà láhùlọ̀ wà ọlọ́run bá àlékè ọlá yóò sọ wa níbi tó lè fa àdánwò fún ẹnì kọ̀ọ̀kan wa èyí ò jẹ́ alákọ̀ọ́kọ́ nínú abala tí a fẹ́ gbéyẹ̀wò nínú àwọn almuharraman àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ ààrà máa sọ díẹ̀ díẹ̀ nítorí pé mo ló lé ní ọgọ́rùn-ún tó wà níbí tàbádẹ̀ láàsọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà tẹ̀síẹ́lẹ̀ ó lè má sí àsìkò tí ó pọ̀ àǹfààní ká tó lọ mọ̀ nínú àwọn nǹkan míì tó tún já sí wípé èèwọ̀ ló jẹ́ lọ́dọ̀ ọlọ́run tí wọn ò fẹ́ ká ti ẹ̀dẹ́ díẹ̀ rárá tẹ́mi àti yín gbọ́dọ̀ jìnnà sí òun ni àlọ́kọ́tìlù jẹ́nà sí mo bèrè o àlọ́kọ́tìlù ìpànìyàn ìpànìyàn kéèyàn pààyàn odidi ẹ̀ṣẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run ìpànìyàn yìí jẹ́wọ́ ẹ̀jẹ̀ àgbọ̀ yìí dáadáa o obìnrin tó lóyún tó lọ sẹ́yún ó wà àtọ́kọ̀ ẹ̀ nífẹ̀ẹ́ ọmọ oṣù kan lóyún lé ọmọ oṣù mẹ́ta lẹ lónílé ẹ̀sìn lọ sẹ́yún apààyàn lẹ́yìn náà èyí tó gbébọn tó lọ káàyàn mọ́lé pew tó jù ń ban apààyàn ni èyí tó lọ lé olóògùn tí wọ́n lọ porí ẹnìkan tó fi jẹ́ tó lọ lù sábà bí ikú ẹ̀ apààyàn ni wọ́n náà àti gbogbo ọ̀nà èyí tó pọ́ sí èèyàn yàrá òṣèlú àǹsọ̀ yẹ tó ṣe kí ni ó ti mọ́jèlé àbọ̀ ògò burúkú sínú oúnjẹ àbómi ọba parú ẹni yẹn á apààyàn mọ̀ ní ọ̀hún jàmọ́ ẹ̀jà sọ́ra fún oríwọ́tọ́ ọbẹ̀ ilé pa mùsùlùmí ọmọ ọmọ ọlọ́pa mùsùlùmí kan máa mọ̀ níwájú ọlọ́run pé o ti gba tíkẹ́ẹ̀tì iná lọ́dọ̀ ọlọ́run jàmọ́ ẹ̀gbọ́n mi yé sẹ́rí irú ìtàn sọ yìí kálá abá láwọn tó lè máa kọ́lọ̀ jẹ́ wọn ti ẹ̀kọ́ àwọn olóṣèlú wa àwọn union union union wa táwọn náà ń para wọn ipò jàmbá ẹ wa bá ní báwọn sọ̀rọ̀ káwọn náà bẹrù ọlọ́ọ̀ mùsùlùmí pọ̀ nù wọn ẹ àwọn tá a padà nàìjíríà yìí nítorí politics ẹ àwọn táwọn mọ́tò tí wọ́n ti láàrin ara wọn nítorí position of authority gbogbo ẹ̀yin ẹ bá pààyàn eh, ẹ̀ nínú ọlọ́run ọlọ́run bá ń sọ nínú alukur'an súrọ́tù nìfà quran chapter four verse twenty three ọlọ́run wà ló ń yẹ kútú mọ́mìnà mùsà àmìdá fàjàzá òhùn jahannam ọlọ́run ẹni bá mọ̀ọ́mọ̀ pa mùsùlùmí kan ọmọọmọ ọlọ́ọ̀pa mùsùlùmí tí ń ṣe tó muhammadu ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fúnra fájàmbá àwòrán jàǹdà. jàmbá sẹ́ni mo sọ̀rọ̀ táwọn wá sí ló sọ pé nǹkan kan èèwọ̀ ni ọ̀tọ̀ tèmi lẹ́nu ni ò ní jẹ́kẹ̀mí náà máa bá yín sọ̀rọ̀ agbárí. ọlọ́run lè bẹ́ẹ̀ lè ẹ mọ̀ dájúdájú ni kì í wá ṣe jáànámà nìkan káàlì dáhùn fi á kò ní ń kètò wá sí ìtàn wà lọ bíbá ọ̀wọ̀ ọlọ́run tó wá bínú sónítọ̀ wà làánà wú ọlọ́run tó máa làánà rẹ̀ ọlọ́run máa fẹ́dílé wá àjàlá owó àbàbà àríyìmá ọlọ́run ni mo tó wá fi àmọ́ palẹ́sẹ̀ ìyà tó tóbi nínú sọ̀rọ̀ gan ìyà kan ní lọ́tọ̀ nínú wọ́n lè wọ́n lè máa fún ní wọ́n lè máa ta aládàáni mú wọ́n lè máa fún nífọ̀sí wọ́n lè máa gún nírin níkò àjàmà ah, sẹ́rẹ́ tó bá ti pààyàn rí ọ̀rọ̀ àwọn àfa àpín sí méjì sọ́lọ́ ń lè forí jìn àbọ̀lọ́ ò lè forí jìn kọ̀ọ̀lá yálà kí la bẹ́ o ẹgbẹ́ yìí màá mọ̀ pa mùsùlùmí èyí tó lẹ̀ ní fọ́lọ́ ó forí jìn torí pé mọ́sálà yẹn dá ìlàáfilẹ̀ láàrin àwọn sàbí àmì bí ọ̀sán lọ ṣùgbọ́n èyí tó lẹ̀ ní fọ́lọ́ ó forí jìn àbídọ́sẹ̀ ń tọ́pọ̀ àyàn 99 tó tó lọ bá àbá páàdì kan fẹ́ kó òun kò ní mọ̀ lọ sí jọ́kẹ̀ máa tẹ̀lé ọ̀hún ọba tó pààyàn náà ti ọ̀ndẹ̀ kó tó wá lọ bá àpò ní mímọ́ ọlọ́dẹ̀ forí yìí sọ wọn ló fẹ́ kó o ti pààyàn rí bọ́lá ọ̀fẹ́ ní orí ni ló ń jẹ́ pé ń bá jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ sóhun náà bá ń fẹ́yìn ọ̀dà náà wájú ọlọ́ wá ìdálé náà owó dátù sí láti di ààyè dáńdé kùtì láti gbogbo àwọn ọmọ tẹ́ ẹ̀ pa wọn ò ní díẹ̀ lọ́wọ́ ọmọ ìdíyé lọ́rùn àti kálukú rọ̀mọ́bọ́ọ̀lá wà ẹ̀kọ́ òṣokó sọ́dọ̀ ọlọ́run ìwọ sọ́jà sí pé òòlò bá àdá òòlò ọfà àtàsí ibú ìdẹ́ ẹbú ara ń táwọn fi ń gbokùn ní ẹbí àtúnfẹ́ ọgbokùn lọ́dọ̀ ọlọ́run wà láì ni tọ́ ọbẹ̀ eré pa mùsùlùmí ó gbokùn lọ́dọ̀ ọlọ́run ọdún èṣù ló ti ó sì ràánú ọ̀nà ni ọlọ́run sọ̀rọ̀ àbọ̀ ọmọ ọlọ́run tí wọ́n tó ń para wọn nítorí pé bẹ́ẹ̀ tẹ̀lé mọ́mù etí mò ń sọ yé mi àwa súnmọ́ wọn àdẹ̀mọ́ ti ṣẹlẹ̀ láàrin wọn wọ́n ń para wọn torí ipò wọ́n ń sàṣíra wọn wọ́n dàn àsopì ẹ̀fúyẹ́ àsìkò tiẹ̀ ìmọ̀jú bá náà lọ wọ́n ń sàṣíra wọn wọ́n kẹ̀ hànjẹ̀ ní burúkú sí yóò sì àtàkì mo ti rí kan nínú àwọn ọmọ ìyá tá a ṣe rúkẹ́yà fún èmi gangan àtẹ̀kẹ́lá ṣe rúkẹ́yà fún wọ́n ra ní burúkú sí àǹjẹ̀ ní wàǹdà láàmú brọ́dà yẹn wọn àfẹ́ kó graduate ní yẹ ó ti graduate lónìí kódà results ìdè ló mú jáde brọ́dà rẹ̀ kan tóun náà wá jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbogbo ẹ̀wọ̀n tọ́jọ́ máa mọ́ni tiwọn òun náà ràn nǹkan burúkú sí wọ́n ràn sí kan nínú ọjọ́ kẹta ló kù brọ́dà tiẹ̀ fóun wá jẹ́ àfa àsúnà dáadáa tóun náà máa ń ṣe àdúrà dáadáa àǹjẹ̀lú yẹn sọ fún mi báyìí ìláìlà ọ̀bí ah ó ní sọ ọlẹ́gbẹ̀rẹ̀ o ah èyí o àtò lọ bá o ah eyi ó ti lé lọwọ lọ́wọ́ ó ti dọkọ máwọn lọ́wọ́ táwọn bá lọ bá àwọn fẹ́ jìyà lọ fúnra sọ bẹ́ẹ̀ tí wọn náà bá di ọkọ máa jẹ̀rọ lọ tó ń ṣe tọ́ lọ́hùn ló fi dápọ̀ pọ̀lọpọ̀ àwọn àfẹ́ eléṣù kò lè rọrùn fún wọn ká máa tìlàwà Kùránì wọn ka Kùránì ìwé ògùn ni wọn máa kà kò ka Kùránì láìláì ìjọ ìlẹ́nu ka wọn láìpẹ́ ọba ń ṣetọ́ lọ́n dáadáa òun jíròrò rẹ òun báwẹ̀ monday thursday òun kírun lásìkò ọ̀ máa ṣẹ bọmọ́ lọ. tẹ́lẹ̀ kan bá fẹ́ rán aburú sí ọ aburú ọ̀padà sọ́dọ̀ wọn ọkẹ̀lẹ́ rí fìrìfìrì díẹ̀ ọlọ́wọ́ kò lọ́ọ̀. bí ìgbà tí mọ́tò kan fẹ́ lásìdẹ́ǹtì tó kọ́ padà balance ni wà á balance. abá ọmọ ìyá tí mò ń sọ yìí wọ́n fẹ́ fa ọrùn rẹ̀ tú wọ́n lọ dúró wọ́n ní káńjẹ̀ wọ́n lọ dúró síbi ọrùn rẹ̀ báyìí wọ́n fẹ́ fa ọrùn rẹ̀ tú wà láì wọn rí pa tọ́lá àbáyọ̀ lè má ti tọ́lọ́ yóò tún kí lóòsì náà síra wọn ò fẹ́ kó graduate kó ti graduate ni. sọ́dọ̀ tá a gbé tiẹ̀ ọ̀rọ̀ máa ń àǹjẹ̀mọ́ ògúsù yẹn ni àbọ̀ ń ta mẹ́ta yìí ògúsù yẹn ló fẹ́ fi pa tọ́lọ́ ń bá lásìkò kú ẹ̀ tó yóò kù ṣùgbọ́n wọn náà mọ̀ pé fájà záwú jahanna ọ̀rọ̀ àmú jahanna káàlì dànfìyà òyìnbó lè ń bẹ̀rẹ̀. ṣùgbọ́n tó o bá wá túbà o tó o banú jẹ́ sínú rẹ bàjẹ́ gidi pé wọ́n ọlọ́run irú àdẹ́wò wo leléyìí ìlànìyàn aburú iṣẹ́ èṣù ni ìwọ ọlọ́run ọ̀rọ̀ wa mi ìwọ ọlọ́run ọba foríjì mi mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ààwẹ́ tó lọ ọ̀ padà síbi ìpànìyàn fọkàn rẹ balẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwùjọ náà ní òbí ọlọ́run àbíọ́ ṣàánú wa. jọ́mọ̀ àáfàá ní ká lọ mọ gbogbo àwọn tí bá ń pààyàn àdánwò ńlá ni wọ́n ń kọ lẹ́tà á sí nínú àdánwò tá ń kọ lẹ́tà á sí ni wípé àwùjọ ọmọ dàrú ara ń tọ́ jẹ́ kí nàìjíríà ọ̀dà àrùn ìpànìyàn wà níbẹ̀ ẹ mọ̀ iye àwọn tá a ti padà nù nínú àwọn tí ọba ṣe nàìjíríà lóore Muritala Muhammad tèbí wọ́n pàdánù ni Abíọ́lá tèbí wọ́n pàdánù President Buhari rè ẹni tó bá súnmọ́ àwọn tó mọ President Buhari nínú tó dọ́dọ̀ mi fọ́mọ ẹ̀yà kan kọ̀ǹfàmù ẹ̀ fún mi wọ́n pọ́ìsìn President Buhari ọlọ́lá tí kò kú yóò tí ì tó ni sábà láwọn ọ̀pọ̀ ìsìn rẹ̀ ẹ̀yin inú ọlọ́run tẹ́ ẹ bá pa Buhari Nàìjíríà ó tó náà tẹ̀lé ẹni tí yóò lè ju Buhari ọlọ́run bó gbè dìde wọ́n fẹ́ pọ́ wọ́n fẹ́ pa ni ọlọ́run ní òsì fún wọn ṣe kí ló fẹ́ pa sí gbogbo ń tẹ̀ rí tẹ́ ẹ mọ̀ pé wọ́n kọ́wọ́ tó tó báyìí jẹ tẹ́yìn mọ̀ owó bá yẹ kéèmì àti yín tó yẹ ká lásẹ̀sì ẹ wá ní dọ́là wọn àwọn tí ọmọ ní àwọn tí wọn ka ní ìsúlẹ̀ fẹ́ wọ́n tẹ̀ máa gbọ́ tìfún bẹ̀dọ̀ wọ́n máa gbọ́ ilé tí ọfẹ́ tẹ̀ ẹrù kí bọ́yá buhari buhari kọ́ dá wàhálà nàìjíríà lẹ̀ the problems have been created before he became the president of this nation wàláì wọ́n ti dá wàhálà lẹ̀ ibu lẹ́sẹ̀ tí buhari bá jẹ president lẹ́ẹ̀mẹrin wàhálà nàìjíríà ò lè tán wàhálà tó ti ń dálẹ̀ tipẹ́tipẹ́ látàrí àwọn Babangida ẹ wá ní buhari nìkan ọdún mẹ́rin kó lé yẹn jú ẹ wo gba dọ́là tẹ lọ́wọ́ tẹ kiri tó jọ́ wọ́n ní èsè ẹ wo àwọn dọ́là tán rí èsán rí kàdúná èsán rí gbogbo àwọn dọ́là ẹ̀rù ń bá àwọn tó wọ́n lè ṣéǹjì náírà owó tó jí wọ́n ti lọ ṣéǹjì ẹ̀ sí dọ́là wọ́n dẹ̀ kó pamọ́ gbogbo owó tó yẹ wà ní circulation owó tó wà ń gba ac tẹ́ ẹ gbọ́ níjẹ̀ mọ́ èmi ni mò ń làágùn ìdírí ac gbà wọ́n wá kówó sínú ac owó tó yẹ kó wà ní circulation àwọn tó wá kówó yẹn ẹ̀yà abánisọ fún wọn ẹ̀ ń bá mọ̀ wọ́n rí níjọ́ tó bá ti kú kán yà mọ́ wọn kán bá wọn gbé fìríìtì sínú kéde sàárè wọn kán kó tíǹtì síbẹ̀ kán bá wọn pa àwọn ẹran gidi kán ti kóòtì ẹ̀ kán bá wọn kó nù fìríìtì jẹnẹrétọ̀ kan gbé nu sàárè wọn kan bá wọn tán tó ti jẹ́ pé oru òní nu wọn wà láì oru òní wọn nu sàárè. sẹ́ẹ̀rí táwọn bá ti lè gbọ́ yé gbogbo àwùjọ tó bá ti lè ń pààyàn tí wọ́n ń pa àwọn èèyàn tó tó jẹ́ ní ọlọ́run ìdínú ọlọ́run ní máa ń gbogbo àwọn bá apáńjẹ òní ìdínú ọ̀rẹ́ tán lórí nàìjíríà ọlọ́run bá ní ká kó ńlẹ̀ wọ́n pa buhari wọ́n pa murisala wọ́n pa abiola wọ́n tọ́pa ìmọ̀ye àwọn èèyàn torí náà ni pé káwọn ọmọ jẹ kí ọmọ pa ọlọ́run ti wá lápá ni ẹlẹ́kẹta òkú kùlù wà lẹ́yìn ara ń tọ́jú àràmù tí wọ́n fẹ́ ká jìnà sí nínú àwẹ̀ táwẹ̀ bá tún lọ tán òun ni ká máa fẹ́ òbí wa méjèèjì bàbá àtìyá wa àgbọ̀dọ̀ tẹ̀wọ́n wàkọ́dọ́rọ́ búkà látàbùdú ilá ìyá wábìlì wà hálì ìbẹ̀rẹ̀ ní ìfìtánà ìmọ̀yẹ́bùlùwọ́n náà ń dákàlẹ̀ kíbárọ̀ àhàdúhù máa dé parí torí kọ̀tà sí wọ́n ló kọ̀ ọ̀nà tẹ̀jú àrẹ̀ sí ìbẹ̀rẹ̀ kankan. alimoyim Quran chapter seventeen verse twenty to twenty four. Ṣé ẹ wá rí ipa ká máa ṣe àwọn òbí wa? Ànábì sallallahu alaihi wasallam ó ní la yadkhulul jannata àkùn. Ọmọ tí bá ń ṣe bàbá àtìyá rẹ̀ kò ní wà lí Jánnà. Ṣé ẹ ti rí bá ní ìsìn? Wọ́n lè yìn ò ní wà lí Jánnà. Irú nǹkan tó wá ní òní ìwà lí Jánnà yẹn tó yẹ ká máa ṣe. Ramadan la wà yí kálukú wa ẹ̀jẹ̀ àti dáadáa sáwọn òbí wa ìwọ tó o tí lọ gbéra ìsẹ̀ wà mílíkì fáwọn òbí rẹ kì í tí ì pẹ́ bàbá àtẹ̀mí ti kú màmá mi ti kú òmùlé lọ gbéra ìdìbò kú ọ̀run ìwọ tó o ní wọn láyé ọ̀ọ́yá àtàrà wọn wà lìjẹ́ náà kọ́ ọ lọ ra aṣọ gidi fún wọn tó bá rọrùn fún àga kọ́ tọ́lọ́n bá bọ̀ láti rí kọ́ ọ̀rá mọ́tò fún akó fúnpa dráìvà kọ́mọ ìgbìyànjú ayé káàkiri lẹ́ẹ̀kọ́ kankan mọ́ fùkánù yàrá tára àwọn ọ̀bá yá kọ́ tọ́jú wọn ẹ̀rí ìyá kan yọ tọ́jú ọmọ mẹ́fà mẹ́jọ tára ìyá kan ọ̀bá wá yá ọmọ mẹ́jọ ò ní lè tọ́jú ẹ̀ kálukọ́ ọmọ wa lòun bí níjọ́ tó ń tọ́jú ti ní òun ò bí sí nígbà tó wọ́n wá dàgbà kankan yín ẹ̀ lè dúró tì ẹ̀ rọ́mọ yín tí ọ̀nà dúró tì ẹ̀ ríyàwó yín tí ọ̀nà tọ́jú òbí yín ẹ̀ wá ń ṣe fàájì ara nǹkan tí máa jẹ́ kéèyàn ó rí ìbínú ọlọ́run òun ni kéèyàn ó ṣe kí ni kọ́ máa fẹ́ òbí rẹ̀ méje ọlọ́run rí ìbínú rẹ̀. jama nínú àwọn nǹkan bú tí wọ́n tún ní ká ni àzínà òun ni ìwà àgbèrè ìwà àgbèrè ìwà eléyìí tó ń lọ nínú ìlú wa mò ń àwọn kan torí àsìkò mo fẹ́ mú àwọn èdè mo rí ó kọ́ mọ̀ nínú àwọn nǹkan tó yẹ ká gbìyànjú. sẹ́rí ìwà zìnà òun ni kọjá pọ́kùnrin àtobìnrin tí wọn èé wọn tí wọn àti kan máa rí ara wọn ìdínú sẹ́rí lónìí tá a bá kó èèyàn ọgọ́rùn-ún jọ nínú wọn lè mọ́tò márùn sí mẹ́wàá. tẹ́ ẹ bá bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wo lọ gbà fẹ́yàwó rẹ sẹ́ẹ̀ sí máa bára yín sùn ká tó ń so yìí kí yín. jama kálukú tẹ́rí sì náà lónìí ó ti di tọrọ pákálé. alihamudulilayi ọlọ́mọba ní sàwọn àbá wa lẹ́sàn-án tẹ́rí kékeré náà ti fẹ́ èyí tiwa bọ́ọ̀lù ń ṣe ní kó di pé àbọ̀ ọlé e kéwú tó di báwọn àfáà ń sàlàyé ẹ̀sìn fún wa pàlílẹ̀ àhàmì èmi máa ń sọ èmi ò mọ mọ́ra mi ọlọ́run dẹ̀ ní ṣe ní ti parọ́ lẹ́yìn ìyàwó mi ìgbò bí ìkọsọ̀ láyé wà láìwá iná rẹ̀ ní ti sọ yìí tó láwọn àáfàá wa jẹ́ kó yọ pé ẹ ń bá fẹ́ jẹ́ ní ọlọ́run kò ní máa báyàwó yàwó sọ ètò fi máa ń fẹ́sì náà fẹ́yàwó méjì fẹ́ mẹ́ta fẹ́ mẹ́rin ìyàwó méjì lè ní mo ṣe máa ń sọ̀rọ̀ tó ti yé mi àìsàn kékeré ní èébú ìtọ́lọ òun ni ìtọ́ ọ̀bà fi máa sọ orí kéèyàn já àfà ẹ ẹ àfà ẹ bọ̀ fẹ́ àwọn ìgbésẹ̀ tàbí olórí ibu ni ọ́ ìwọ wá fọlọ́n fúra pé lẹ́yìn ìyàwó rẹ̀ o kò bẹ́ẹ̀ kan sùn èmi fọlọ́n fúra mo níyàwó mi lẹ́yìn ìyàwó mi méjèèjì wà láì ní èkó bẹ́ẹ̀ kan sùn láyé ó ní abóhùn tó kọ́ wá sọ ní gbogbo ayé. èyí tó ga bàkí oníyàwó kan ó ṣe bí bọ́láàgè bọ́láàgè tó lọ́wọ́ oníyàwó kan lẹ́gà ẹ̀mọ́ tọ́sẹ̀lẹ̀ síyàwó ẹ̀ lẹ́yìn ìgbà bọ́láàgè kú tán àwọn ìyàwó wá ń yọjú ìyàwó tí èsè ọkàn tí èsè méjì tí èsè mẹ́ta sádẹ̀ bí mọ fún tọmọdé jọbọ láàyè bí ìmúmú ìyàwó rẹ yọkan tó lóun fẹ́ kó lọ́dún méjì láyé tó di kú ẹ máa ń tọ́pa ẹ lọ kàánú òwe rò ẹnu kẹ́kẹ́ ti gbogbo ìyá sísà kú. sẹ́rù tẹ̀ ìwọ obìnrin náà tọkọ̀ rẹ lóun fẹ́ fẹ́ yàwó lé ọlọ́ba fẹ́ da Nàìjíríà rú ọ̀bẹ̀rù ọlọ́ sọ̀rọ̀ kọkọ̀ rẹ ó ṣe ti bọ́lá àgbè kọ́fẹ́ ọ̀nìkan lé kọ́ máa sàn ọ́ jẹ kọ́ wá lọ ní àwọn àlééta bára rẹ sọ̀rọ̀

ọlọ́run dáwọ̀ ọkùnrin lẹ́nu tó lágbára àti fẹ́ kọjá àyàwó kan wo ewúrẹ́ wo òbúkọ nínú màgíríkì ìmọ̀bìrìlẹ̀ pé òbúkọ ẹyọ kan ó lè sáàfù ààbò ewúrẹ́ mẹ́rin ẹ bá wá mọ ehoro èmi sin dáadáa a máa ń lọ gbé ehoro gùn bó ṣe ń gbé gùn akọ kan ó lè gun twenty ṣùgbọ́n lọ́wọ́ fẹ́ dàbí ká dàbí ajá ọwọ́ afẹ́ ká ẹ̀yin obìnrin ìfẹ́ gbọ́ ṣùgbọ́n àwọn oṣù dodo fún yín ẹjọ́ kan ọyàn ọ̀fẹ́yàwó méjì ẹjọ́ ọ̀fẹ́ mẹ́ta ẹ̀mọ́jì ọ̀fẹ́ kọjá mẹ́rin. sọ́tìyẹ sífùn tẹ́ bá rí pé ilẹ̀ fẹ́ rọ́ tọ́rọ mi ẹ̀yin ìrọ̀lẹ́ ní ilé pápá tí kọ́ parí ìwọ náà kó lọ́wọ́ lórí dáa ju nìkan lọ́kọ́lọ́ náà ṣe ẹjọ́ tó rí òun wọn sọ ọmọ irú nǹkan tó lè kó lára wọn ní àìsàn burúkú nǹkan nìyẹn àwọn obìnrin tó ń bá ṣe jìnnà ọmọ ẹnáwó fún wọn ọwọ́ ló tètè ní láàrí gbòòrò tì ní láàrí owó tí ò ní ná fún yàwó ọ̀nà fún girlfriend yìí ń ta ìwọ́n máa wá fi nǹkan burúkú bá lọ́fọ́ kó lè máa náwó fún un àdánwò rẹ̀ tó ní pẹ́ tó bá ti ń ṣèṣù náà ìyàwó rẹ̀ ní òní jọ lójú nítọ́pọ̀lọpọ̀ ọkùnrin ti àbàndán ìyàwó ilé nu ìyàwó ilé náà òun náà di ẹlẹ́rú àrùdànù ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ń ṣiṣẹ́ ìgboro tó ọlọ́run forí jì ní o ìyàwó tèmi ò sí inú wọn náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó ń tẹ̀ ìgboro ọkàn wọn pọ̀ ṣebóbìnrin kan ẹ̀yin ẹ̀gbọ́ níwùsì ni ẹ̀gbọ́ kọ́kọ́rọ́ aláṣẹ lálẹ́ wẹ́ẹ̀dẹ̀ ní pẹ́tà tẹ́fẹ̀ẹ́ tí ẹ bá máa ń gbẹ́ mọ̀ sí wàhálà ń bẹ́ẹ̀ yìí àwọn èèyàn tó ní sí náà tákìlẹ̀ ìyàwó òun ọkùnrin kan tó ń bá sùn ẹgbẹ́ kan òun ọmọ bóun nìkan ló lọ́mọ gbogbo ní ti ń ṣàbẹ̀wò ta lọ́ lọ́mọ ẹ lọ sí DNA ẹ lọ sí ọmọ rẹ nìyí àwọn aláì ìlú tí wọ́n bá ti lọ tọ́ lọ irú eléyìí ò lè ṣẹlẹ̀ bóun lọ́wọ́ ṣe máa báyàwó yàwó tó ń gbà sí èso lórí ibú. jọmọ ẹ já bẹ̀rù Ọlọ́run ìwọ tó bá rí tó ń ṣe sìnà rọmọgán rèé ò lè ṣe sìnà mọ́ táwọn ẹ bá tún lọ ọ̀wá pọ̀ ọ̀wá bọ́lọ̀ dámọ́jẹ̀ ni káníyàwó kan ò tún ọ èyí ò dáa ojú kí ẹ máa báwọn ọmọ ọlọ́mọ lọ́dà sínú tiẹ̀ ní òdùn ọmọ rẹ obìnrin kan máa bá a sùn. wọ́n ní pé kí ló kọ rẹ̀ afidàpá ni àbí nǹkan kèé fẹ́ kí wọ́n mú dàkọjá ní kéde o ibi tóun náà bá tọ́lọ́hún náà máa fi tóun náà fi pààyàn nìyẹn. kébẹ́ ti rántí bá àti bí ọmọ nígbà lẹ́bí rẹ̀ àlébí na tí wọ́n fẹ́ kán bá yá rẹ̀ sùn kán bá àǹtí rẹ̀ sùn kán bọ́ ọmọ yá rẹ̀ sùn ọmọ rẹ̀ sùn àwọn tí wọn náà bá sùn nínú kọjá nínú kọjá nínú kọjá ọmọ nínú kọjá ọmọ ẹnìkan jọmọ nínú tọba nàìjíríà jẹ lónìí ni àwọn ẹwà àwọn sọ ní àwọn yín nàìjíríà sọ lọ sí amẹ́ríkà wọn ro ní ui ẹ lọ ui tẹ́ bá ti di ìrọ̀lẹ́ àárín two thirty gbogbo àwọn kìíní queens of india ọ̀lù àwọn ọ̀lù obìnrin tó wà ní ui ẹ rí wọ́n ti páàkì àwọn mọ́tò àwọn mọ́tò tọ àwùsàrà gidi kí náà wọ́n wá gbá àwọn ọmọ afẹ́wó tí mo náà ń gbé wọn lọ àwọn òtẹ́ẹ̀lì kan tó wà nìbàdàn sí ọmọ tí ìnìdá ń kọ. àbá sìnà tí ó sì di tọ́wọ́ fọ́kálé sìnà ìwárè ó fi wá kú òní pé àwọn ọmọ kéékèèké náà tó wá sí ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ẹ̀yin ìyá wa láyé ìgbà kan tọ́mọ obìnrin bá wọlé ọkọ tí ò gbé ìbàlẹ̀ wọlé ojútì àròjù ojútì ojútì àwọn òbí ẹ̀ wọ́n pàrókò fúnránṣẹ́ kòròfẹ́ yín àkùfọ́ àgbọn kòròfò sànà lórí àwọn òfin ọmọ tẹ́ ẹ fún wa kòròfò ọmọ ni táwọn ọmọ ní wọlé ọkọ lójú ọmọ lónìí àjùwọ̀n high school school kan bẹ ní Ogun State àwọn ọmọ ss1 principal àwọn obìnrin kódà Christian ní kejì muslim ó lóun ní pé promiscuity ìwà àgbèrè ìwà kọ́mọ obìnrin ọmọ tí wọ́n dàgbà dá pálapàla ọ̀rọ̀ láàrin àwọn ọmọ wọ́n wá conduct virginity test nínú àwọn ọmọ three hundred only thirty eight were virgin nínú àwọn ọmọ ọgọ́rùn-ún mẹ́ta ọmọ méjìdínlógójì ni ọ̀rọ̀ kan yìí rí ọmọ bíi two sixty two wọ́n ti bà kárí àwọn jẹ́ àwọn ọmọ wa ọmọ ss one àwọn ọmọ thirteen fourteen fifteen sixteen àwọn ọmọ tí wọ́n sọ pé wọn ò tí wọ́n ti bà kárí àwọn jẹ́ àǹjẹ̀rún lọ́ba wọn sọ̀tẹ̀ bí èèyàn náà ni jọ̀wọ́ sẹ́mi àti ẹ bá túbá tá a láàṣẹ jìnnà mọ́ ìjẹ́rì ayé yìí ó dáa ọlọ́run dẹ̀ ti á fún wa ní alternative èyí tó fi máa ṣe sìnà lọ fẹ́ yàwó ìwọ tó ọba tó mi èyí tí wọ́n fi máa bọ́ ṣe sìnà ti lọ wá ọkọ ọkọ ọ̀fẹ́ tẹ́tún aláwọ̀ tá a jó bìkọ́ lọ wa kọ́ lóun fẹ́ lọlé ọkọ ẹ̀ka ní kìlọ̀ tí àṣì ìwọ tó ẹ̀sẹ̀ parí ẹsẹ̀ sírì ìwọ tó ò tí ì láàdìmíṣàn tọ́mọ yín bá tẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ parí ẹsẹ̀ sírì ọ̀ ẹ̀sẹ̀ pé ké ya ó ní nìka lọ̀rọ̀ wọn kàn ẹ̀dí òlọlé ọkọ kílẹ̀ yóò ṣe mo ní pé ọ̀dà kí ọmọ bàjọ́ ìṣẹ́wò lórí sáré kọ́ láàrin oṣù mẹ́fà sọ́dún kan ọ̀yà máa kọ ìwọ náà lè máa rí ìkàkà jẹun tọ́ba ti lọ sùkúù sí kọ́ máa gba ilé ọkọ rẹ̀ lọ tọ́kọ ẹ̀ náà bá jẹ́ tọ́mọ̀ ẹ̀fẹ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n lónìí afẹ́kọ́ ọmọ di nc ọ̀dà kó di nd ọ̀dà kó di dìgírì ọmọ ti sẹ́yún sẹ́yún sẹ́yún ọmọ kan nínú àwọn tó ṣáájú àkànní sáàtù ẹ̀ ti wá ń ọmọ obìnrin ọmọ pẹ́ she has aborted four times

àríbà owó èlé ara ń tọ́lọ̀ ń ṣe lára mú mi sẹ́ẹ̀rẹ́ èèyàn mẹ́rin ní ó ṣòfò látara owó èlé ọlọ́mọdé àjẹ́ kan náà anabi ló dẹ̀ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ọlọ́run ti kọ́ sọ fún wa nínú Qur'an gbogbo ẹni tó bá ń jẹ owó èlé ó nínú kámúra ogbó jà sábà tilẹ̀ èèyàn ọlọ́run gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀mọ̀ yára yín lówó ní five percent náà fi lé ètú kódà zero point one àràmù nínú ṣẹ̀ríà gbogbo àwọn owó napo owó gbọ́múlé láńtà ọlọ́gbọ́ owó báńkì ó ní one point two percent ni àrẹ́mẹ́lẹ̀ mú ti laná ń tiẹ̀ orí tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ mọ́ gbogbo òní tẹ́rì àwọn olórí wa gan wọ́n tún kéde àwọn eléyìí mmm eléyìí kẹlẹ́ kan ìfẹ́ gbogbo ẹ àwọn gba wàhẹ́ẹ̀kì fọ́mọ́ àwọn gba jáàmù èrò lẹ́yìn gba wàhẹ́ẹ̀kì èrò lẹ́yìn gba jáàmù jáàmù seven five thousand seven five ẹ àwọn èèyàn sì lọ́jọ́ hundred thousand twenty thousand ìwẹ́ láàrin ọdún kan wọ́n bá lówó lana kò sí bí òtẹ́lẹ̀ lana kẹ́rin mo kiri yẹn ara àwọn Jewish protocol àwọn Jew àwọn yẹ̀wùdí lágbàáyé náà sponsor rẹ̀ ara plant wọn nìyẹn wọ́n fẹ́ fi wíkìn àwọn mùsùlùmí sí ìtúwálé wọ́n dẹ̀ fi ń kówó tiwa lọ torí mùsùlùmí náà lò púpọ̀ tí wọ́n náà àwọn tí wọ́n lọ kówó rẹ̀ bẹ́ẹ̀ sẹ́ẹ̀ rí rìbá àwọn èèyàn ọmọ rẹ̀ ṣẹ̀ àwọn fẹ́ ṣe business àwọn òrùwó ṣe business bẹ́ẹ̀ ni solution kan ní kẹ́ ẹ lọ yáwó èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yáwó èyí wọn ò bá ti dìde nǹkan yẹ kó jẹ́ profit wọn wọ́n ti ń sáàbù kẹ́ni àwọn tó yá wọn lówó ni. sẹ́ẹ̀rí nǹkan tí ṣẹ̀rí àgbà wà níyànjú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé láàrin ara wa <clears throat> a lè máa sàánú ara wa ká máa yá ara wa lówó nìkan nìyẹn láàrin ẹwà àwọn Islamic ṣùgbọ́n àgbà pé pé àwọn tó bá gbẹ́ sí ìyè tán gbọ́ súnà yé ni ẹ̀yin náà lè máa yára yín lówó láìsòwò èrè owó tèmi owó tiwọn owó tàwọn àfa wa owó tàwọn bàbá wa owó so ìwọ ìwọ kẹwàá èmi ní hundred thousand ilé náà hundred thousand èmi yá two owó àfa òun ni ó ti fún mi máa tán tó ń náà lè ṣùgbọ́n pẹ̀lú pé mo tẹ́tà ọmọ ìyá àti èmi lò láàrin oṣù mẹ́fà mo dolówó mo dówó yẹn padà àwọn míì ní òtò ríro aláwọn kan pé bíi ìṣòro tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kódà tó máa wọ̀ ní ara mọ́tò tó máa wọn kọ́ sùkúù ṣùgbọ́n ó ní lẹ́gùn ó ní owó tí wọ́n náà wọ́n ti wọ́n kí lọ fẹ́ fowó yẹn ṣe tí wọ́n rí sòkú àná tó ọ̀fẹ́ lọ fi bùdá ọ̀fẹ́ lọ fi fẹ́yàwó kẹjọ tó ọ̀fẹ́ lò fún tàkọ́dù tí ọ̀fà progress nínú ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ irú àwọn eléyìí ó lè ràn ká ní wọn ọ̀bá yàtà irú ìjọba lè máa yá aráàlú lówó tí ò nílé lè mọ́ ìwọ sábà wáyá lówó tí ò lélè náà ìwọ náà bẹ̀rù ọlọ́run ìbáwọn ọmọ ìyá kan náà yá lówó oúnjẹ òní tí ò lélè sani kan lọ fi ẹran ilé yánlé haúsá kan ṣe business wọ́n dẹ̀ ṣe business àtọ́jú owó àtẹ̀lé fún ọ̀tọ́jú owó padà ìwọ tó ọba ti ń ṣe jàǹbá ó lè já àwọn tó fẹ́ ṣàánú náà ṣàánú ara àwọn olówó tó ń yá àyàn lówó tí wọn sì tẹ̀lé kọ́ ṣùgbọ́n nítorí báwọn tí wọ́n ń yá náà wọ́n ń tèèkì wọn for granted wọ́n yọ lówó ìwọ náà wá ń lọ ẹni tó yáwó tẹ́ẹ̀tì ẹ̀rá wà ní pọ́blẹ́mù lẹ́yìn yorùbá wa yìí ìtò òtí ìtò náà lọ máa ṣe ọ̀yáwó gbèsè bẹ lánàá rẹ ọmọ rẹ fẹ́ẹ́ ṣe wà nílẹ̀ ọmọ rẹ fẹ́ẹ́ ṣe ọkùnrin pamari tíìsì lọ́wọ́ àtòrí ẹ̀ lọ́ọ́ pa màálù ọwọ́ anẹ́gbẹ́ ayé èsè tó o díje sọ fún ọ ó lójú ìnáwó tó o lè ṣe ní ìṣètí wà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀wọ̀ àwọn tí ọ̀jẹun tí ò ní fọ olówó lọ́pọ̀ jù tọ́lá ẹ̀yàn ṣẹgbẹ́ kílọ̀kọ́ọ̀ṣe ẹgbẹ́ olóbìnrin àdúgbò èlò wọn ò fọ àwọn tí ọ̀jẹun ọ̀fẹ́ jẹ́ àwọn tí ó fọ olówó lọ ọyáwó olówó ọwọ́ lọ sìnàwó flamboyant sóyè ọyáwó olówó ọlọ gba seven bedroom flat wọ́n fẹ́ fọ́ gba ìrúùmù tọ́mọ máa ní èjì ẹ̀tọ́ ìfọ̀sọ̀ gbèsè ọmọ yojúmọ́ yóò wá san jẹnẹrétọ̀ látàárọ̀ dalẹ́ pẹ̀tró seven thousand àwọn ìkíní kan ní ọ̀là lọ́sẹ̀ táwọn ọmọdé wà láàlẹ́ ayé ìtẹ́lómi tí òṣèré owó tọ́já san mọ́ tọ́ọ̀bá ti á rí san àwọn tó ọyáwó lọ́wọ́ wọn òòrùn jẹ́ wọ́n tún ṣe ẹlòmíì láàánú sọ wá rí kọ́ ọmọ àrò owó kọ́ ọ wá máa bẹ náà kọ́ náà bá láàánú ìdè sí ọ ọbẹ̀ a ọ̀nà yáwó èlù tí ọ̀ kó sórí igbó ayérayé torí wà náà nígbà tí làánà lọ́rù ákílà rìbà wà mọ̀ kílà wù wà kàtíbà wù wà ṣàìdà wù nígbòdì wà ṣàìdà ẹ̀ àdébí sọ̀rọ̀ ó ń sí ẹni tí ń jẹ ẹni ẹja jìnà sí kí ni ìbá ara ń tí ọlọ́run ṣe léèrò tó sì lè fa ìbínú ọlọ́run òun ni ọlọ́run àbọ̀ mẹ́jà rí ìbínú rẹ̀. jọ́mọ̀ àáfàá ní ká lọ ọmọ o nínú àwọn nǹkan míì tá a tó gbọdọ̀ jìnà sí nínú àwọn tí ó jẹ́ èrò torí àsìkò tí ò sí mò ń so àwọn kan nínú àwọn nǹkan yẹn kó n dá sí pé àwọn kéékèèké á lè rí mú. àáfàá lára ẹ̀ ní kí ni wà á fárkọ̀ nínú ajáyé jàmbá tí mo bè ó lè jíjà èèwọ̀ nínú ṣẹ̀ríà kéèyàn nítẹ̀ lọ́rùn lọ́lọ́run fẹ́ máa jí owó olówó máa rọ́ọ̀bù ní onílé ibò tẹ́lẹ̀ sórí ẹ̀yìn obìnrin ẹ̀ tó gbọ́ ó lè ní kọ́ ọ fọ aṣọ ọkọ rẹ ọwọ́ abówó lápò rẹ òòjẹ̀ sọ ó lè ní ó lè nínú ṣẹ̀ríà ọkọ rẹ lè gbàgbé owó sápò ẹni sọ fún ọmọ orúkọ ọ̀ọ́sọ̀ gbálẹ̀ mi olówó orí mi ọkọ̀ àwa mẹ́rin tó owó tí mo bá nínú kéde o nínú àpò wọn ni kódé gidi tó máa ṣe ni obìnrin ní ọkọ ní ọlọ́ra nǹkan lọ́jà ẹ máa wo nǹkan ọkọ ní ọlọ́ra nǹkan lọ́jà ọkọ fún ní ten thousand ó sì ra nǹkan seven five ó sì dá two five àpò olè mọ́. yes ọ máa wò mí ṣẹ̀dá yìí obìnrin ni tọkọ bá fún ọ ní ten thousand tó o dọ́jà sí nǹkan wọn tó ra nǹkan twelve five tó o nípa two five rẹ tó o fi kún tó ọba tẹ ọba pé òní ìgbà òṣìṣọ́dá kọ̀ ọ̀gbà ládá lórí eléyìí ṣùgbọ́n ìkó ojú wo lè nu. sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wa là ń fi olè lé àwọn ọmọ lọ́wọ́ sẹ́ẹ̀rí wàhálà ìkáníṣẹ̀rí àbáni wọ́n ti gé ọwọ́ àìmọye yẹn gbogbo àwọn ilé ìsìn ìbẹ̀rẹ̀ dàda kì wọ́n ti gé ọwọ́ wọn dànù táwọn akẹ́rẹ̀ pé ó lè ó lè ojúwo nàìjíríà ó lè ojúwo olówó ó lè ìtìjú ọ̀sán máa bá wọn. nígbà wọn bá gé ọwọ́ ọ̀sán tó gbọ́wọ́ òsì

tọ́mà ti wọlé ọkọ ẹlẹ́wọ̀n ló kópa ni ṣùgbọ́n tó lè ṣẹ̀rí àní ẹ̀gí wọn ní ọwọ́. ara tó kó jẹ́ ìwọ̀sán ní àìsàn látúrú lòkè sí ní máa jẹran ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni ọlọ́run àmọ́ ṣẹlẹ̀ yìí ní Quran chapter two verse one seventy three ọlọ́run sọ fún mi ká máa jẹran ẹlẹ́dẹ̀ ìwà ọ̀sẹ̀lẹ́dẹ̀ nìkan ẹran tó kú sí jífa ẹran tí wọn ò jù tó fi kú ọlọ́run yìí nà máa harọ́mà aleikum alimẹ́sátà jẹ́rọ ẹ̀sàkéyèsí ẹ̀ òkèèyàn àwa tá a bá ń ta ń láàrin ẹjẹ́ abẹ́rù ọlọ́run ẹnìkan ẹ̀yìn ti kú ẹran tó ti kú bẹ̀rù ọlọ́run má fáwọn mùsùlùmí ló kú ẹran jẹ tó ti yé ni wàdámà fẹ̀kín ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹran ẹ̀jẹ̀ wọ́n wàá wọ́n wàá <laughs> wọ́n àmọ́ bí ẹ̀dọ̀ Eh, bàbá mi wà primary school àwọn ọmọ ń tò ìdí ó ń sèkè àwọn àtò inú wọn mọ wá dùn five kọ́bọ̀ five kọ́bọ̀ ten kọ́bọ̀ kẹ̀kẹ́ àràmù ni ọlọ́run ní ìtìgbọ́ àlẹ́ lò wà láàmẹ̀lẹ̀ kìndé ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run ní ká jìnà sí ká mọ̀ jẹ́ bákan náà ṣúrúbù nìkan mú rí torí àsìkò láti ń rọ̀ṣì ọtí mímu èèwọ̀ ni jẹ̀mọ́ kí la fi ọtí mímu fẹ́ẹ́rí stages mẹ́ta ìlọ́lọ́run fi fi ọtí léèwọ̀ ṣùgbọ́n àsìkò tẹ́ ẹ wá rí lónìí nínú àtẹ̀wò tó ń bẹ́ẹ̀ nù lùwà ní káwọn èèyàn máa fọ́ sí sóògùn ẹmọ àwọn àbá àtàwọn máa fọ́ sí sóògùn ẹmọ táwọn máa pè máa wùlì báràkà àwọn àfẹ́ eléṣù wọ́n lè máa wù ṣìfà máa wùlì bá wọ́n lómi àlùbáríkà àwọn àbá aládàáwò làwọn àfẹ́ eléṣù. anábì wa mọ́jọ sálà kò kò lu ọtí lílá yí ẹ̀. bẹ́ẹ̀ ni lónìí á ah, wàlẹ́ ọ̀rẹ́ ẹ̀sìn dojúrú àwọn tí ọ̀

àwọn òṣèlú dáadáa àgbàládé ọ̀tá bá ti fún yín ọlọ́ọ̀dẹ òtòdó ni ọtí nínú àbí àfọ ìrẹ́jà ní ẹ̀bá ní ọ́fíìsì ẹ̀bá yìí ni ọlọ́ọ̀dẹ òtòdó àárọ̀ yìí tọ́ba ẹ̀sẹ̀ tó ní àwẹ̀ yìí ni ṣùgbọ́n ọbẹ̀ ọlọ́ọ̀dẹ òun ló lè tún wá kọ́lọ́ọ̀dẹ òtò torí kọ́lọ́ọ̀dẹ ọ̀là tó kílọ̀ kò sóore tó ṣe fẹ́ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn a máa ń bá wọn sọ̀rọ̀ ẹ̀yin alùsùnà ẹ̀yin sùnà ẹ̀yin sùnà láfàwálẹ̀ ẹ̀yin sùnà ilé òrò fà ń gbowó Saudi ní ìgbà náírà kan Saudi Arabia tèmi níṣẹ́ tèmi lọ́wọ́ sódìé tèmi náà mà lọ kẹ́kọ̀ọ́ tèmi ẹ̀kọ́ tí mo kọ́ mo fi ń jẹun lónìí lọ́dún mo ti parí first degree mi UI ni mo ti ṣe master lọ́dọ̀ ti pé èdè mi lọ́n UI mo dẹ̀ ti kọ̀wé tó lé mẹ́wàá mo sì ní sùkúù tọ́jọ́ pé kí ni o tí mo ti ń kọ́ àwọn ọmọ tọ́jọ́ pé mi gangan mo ní fúnra mi tí mo sì ní àwọn wọ́kà tí mò ń sọ sálárì wọn sálárì twenty tọ́jọ́ pé mi mò ń sọ sálárì wọn lẹ́ẹ̀fì mọ́ tó dẹ̀ ti lé lọ́dún méjì mẹ́ta tí mo ti rọ́ọ̀nù ẹ̀ tọ́lọ̀ tọ́ ọba bùn mi ní owó kan pé àwọn ọmọ akéwì máa ń bùn mi lówó èdè òbí fifty thousand tọ́ba mi thousand ọba tún ọlẹ́ lọ́wọ́ tèmi náà ni ọ̀sáàsì mo ní kí n bùn yín lówó yìí nínú àwẹ̀ ìmíràn bí wọ́n lọ tọ́ba ní bọ́ǹfìtà wà èmi gan ti bùn yàn bọ́ǹfìtà dání tọ́ ọba jẹ́ láìsí wa èmi náà ti bùn yàn láìsí dání èyí gbà àlálì mi ọ̀sáàsì ọmọ akéwì wa inú mi ó tún dùn èmi náà jẹ́ ẹnu kéde o iṣẹ́ mi ṣùgbọ́n wí tó gbé wà èmi gan ti bùn yàn rú ẹ̀ tọ́ ọba gbé wa ó fi tọ́ ọba gbé wa èmi torí ẹ̀ máa sọ̀rọ̀ ọlọ́run jọ̀rọ̀ owó tó bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tábà wẹ̀ gbọ́n pé ẹ̀yin náà sì lè wá nǹkan ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀fẹ́ ṣiṣẹ́ ju ká máa ti jára jùlọ ìmọ̀ta sí ìmọ̀ náà kò tọ́ náà dárìn wọn ò lè tún sí àkànyanjú lẹ́yìn oògùn tí ń jà àfáànù ká máa lẹ̀ káàkiri tó o bá dá tí màrẹ́ bá dá yanjú àìmọye àwọn sáà ń tẹ́tẹ́ àwọn sáà ètò ọlọ́mọ àdìlárọ́ bí ètò ọlọ́ dáwà ètò ọlọ́ ìmọ̀ ọ̀mọ̀ ẹ̀lìkì ètò dẹ́kẹ́ wọ́n ń fi ìṣùkà ń gba pálárì gidi ní sùn kódà àwọn tó bá kéwú tó bá máa kéwú tó máa tẹ̀sí ìgbàdánì owó tó ń gbàdúró bí gíráàdúrà tí wọ́n wọ́n ṣe bá táńdíọ̀nù lè díọ̀nù mẹ́ta wọ́n dẹ̀ ń gbowó ṣùgbọ́n ọ̀pọ̀ gan kéwòn rẹ̀ gbòó tó jẹun ọ̀kẹ́kẹ́ òdì ẹ̀ ọlọ́kọ́ ògùn ma ọba sọ̀rọ̀ ẹ̀dá apá yá àmà ayẹ̀ máa wọ̀nyàn ládùúgbò káàkiri ntọ́fà náà sẹ́ẹ̀dẹ́ àwọn náà ń fọ sí sóògùn fáwọn èèyàn ní òsì tó burú ń tó wá máa dìfẹ́ǹdì ọlẹ́sẹ̀ níwájú ọlọ́run èèyàn mẹ́wàá lànàbíwá Muhammad sallallahu alaihi wasallam lórí ọlọ́run sẹ́bílẹ̀ látara ọtí ẹ̀kọ́ lọ́wọ́ Quran chapter five verse ninety Maida aya ninety ọlọ́run yà yọ àlẹ́ àmọ́nà inna mal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun sẹ́ńtọ́ ọtí ara aṣèṣù ni ká máa mutí ìṣèṣù ká máa ta tẹ́tẹ́ ìṣèṣù ọlọ́ọ̀ni fáṣ tẹ́lifù ẹ̀yà àgbèjì lẹ́hùn ẹ̀jìnà sí o làálàá kó kò fìlẹ̀ kó kẹ́ ẹ lè jèrè gbogbo ẹni tí bá mutí kò ní jèrè lọ́dọ̀ ọlọ́run ó tún wá wà ní àdì gbogbo ẹ tó bá ti lè mutí láyé kò ní mutí lọ́run ìtumọ̀ ẹ̀ sì ni pé kọ̀sẹ́ni tí ó sì wà lùtẹ̀ náà tí ò ní mutí ẹni tó bá ti lè mutí láyé ìtumọ̀ ẹ̀ ni pé kò ní wà lùtẹ̀ náà ìjọba ìfẹ́ tá à ń sọ yàbí òye làánà lọ́wọ́ lè kọ́mọ́rọ̀ ọlọ́run gẹ́gẹ́ wá ṣépè fún ọtí wàṣàríbà ẹni tó ń mutí wàṣákíá ẹni tó ń pa ọtí wàbáyà ẹni tó ń tà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àdìsí àbúdáúdá torí náà ni pé gbogbo ìwọ bá fi ṣọ́ọ̀bù pọ̀ lọ́tí náà nípa ẹsẹ̀ ìwọ tó ọtí onípa ẹsẹ̀ ìwọ ń ta ọtí drink òòṣe máa ta kò ṣe máa ta àwọn nǹkan àlálì kọ́ máa ta pure water kọ́ máa ta Hollandia ligon kọ́ máa ta five alive kọ́ máa ta àwọn non alcoholic drinks ọwọ́ alọ́tí lọ máa ta ìdínú ọlọ́run ni jàmbá ẹ̀jẹ̀ àṣọ́ra fún ìdínú ọlọ́run ọlọ́run àrí ìdínú rẹ̀ wá rí gbogbo ẹgbẹ́ ọ̀dẹ́ amutí tó wá rè yàtọ̀ sí pé ìdínú gan àìsàn burúkú ni máa ń gangan wọ́n sọ àdánwò tí ń kéèyàn máa ọtí kẹ́mi rẹ̀ ọmọgùn àwọn àìsàn oríṣiríṣi òun yóò máa sojo sírú ara wọn nínú àdíìsì kan tábùrè rà bá wà táwọn àfọ aládìsíṣẹ́ kàlàǹtánú aládìsí yẹn dá nínú lè kọ́múrì kàá bíbí lẹ́yìn tí bá mutí bí olóró tàbí ẹni tí ń fún un sáré tí wọ́n wo ń bẹ́ẹ̀ bí ọtí ọtí máa ń o lè lọ kó nu sọ́kàwé tọ́lọ́ ti bá wa mọ́tò o lè wà ní lásìdẹ́ǹtì jẹ́mọ́ ẹ̀yà ajá sọ́ra anabi ní kẹ́lá ẹni kúrú ìjà nẹ́ta múdí nínú ọmọrẹ́ anabi lẹ́nu tọ́ba ti lé ń pa ọtí ẹni tó mu ọtí anabi yóò ṣe àlìjẹ́ náà fún ẹnìkan ò sì ní wá àlìjẹ́ náà àfi kó mu ọtí ìtàlìjẹ́ náà sẹ́wárí ọtí ìtàlìjẹ́ náà rèé ọlọ́run bá sọ̀rọ̀ ọtí àlìjẹ́n náà láàyè sọ́dà òun náà á ní á wà láàyè òsì kù ọtí àlìjẹ́n náà kò ní máa jẹ́ kó rí yẹn kò ní jẹ́ ká ìfẹ̀ òṣè èèyàn èèyàn sì ní máa ń ríra èèyàn ní máa sọ kàtàkàtà lẹ́nu bí ọtí ilé ayé bákan náà ẹ̀sọ́ bá tó mu ti ilé ayé lásùpẹ́rù làwọn sọ̀ látún àrùbá yìí nà yà ọmọ wọn à ní gba ìwọ̀n ẹ̀fọ́ ti forty days jọba ìjà gbọ́dọ̀ ẹni tí bá mu ti láyé fẹ́ wọn à ní gbà wọn ẹ̀fọ́ kéde o odidi ogójì ọjọ́ àdìsí àbúlé ọmọ amúrù ọmọ àá lànàbí sọ̀rọ̀ ń wàzà ní pé mọ̀nsẹ́rì balẹ̀ kọ́mọ̀rọ̀ ànàbí ilẹ̀ tó bá ti jẹ́ kọ́ sí ní mu wàsákìrà lọ́wọ́ tó ń wúrìrà lámùtúkúbálà òun sọ̀rọ̀ àtún àrùbá yìí náà sọ̀bá á odidi ogójì àárọ̀ wọn nígbà rẹ̀ odidi tó gbàgbọ́ odidi fourth day ìran rẹ̀ òní jẹ́ àtẹ̀wọ́gbà níwájú ọlọ́run ọba àlekèọlá torí náà ìjà náà ẹ jẹ́ ká sọ̀ra fún ọtí ara tó máa ń fa ìbínú ọlọ́run nínú àwọn nǹkan tó sì jẹ́ èèwọ̀ tá a gbọ́dọ̀ gbìyànjú ká sọ̀ra fún òun abẹ́lọ́ mọ́sí alẹ́ ni tí yóò máa ṣe kíni o tí yóò máa mu ọtí ká gbìyànjú sẹ́rí àwọn tí wọ́n ń ta ọtí wọ́n rò fáwọn owó ń bẹ̀ owó téèyàn rí wà láìpò lè làyàn náà jáàná náà àwọn tó ń mutí wọ́n rò fáwọn rí ìgbádùn eré sùn bẹ́ẹ̀ ìgbádùn yẹn kò ní jí onígbádùn láíláí eternal bliss eternal enjoyment eléyìí tí ó wà nínú àlùjànnà ká gbìyànjú ká ṣọ́ra nínú àwọn nǹkan táwọn àfáà ló tó jẹ́ haram òun ni àlùjíbà ká máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ọlọ́run wà láyé fún bábọ́ apá kan yín ọmọ sọ̀rọ̀ apá kan lẹ́yìn èyí náà nínú tá a gbọ́dọ̀ jìnnà sí nínú tí ọ̀dà òun ni ká ṣe àkíyèsí rẹ̀ kárí ipá jìnnà sí i tá a bá dẹ̀ ti sọ̀rọ̀ èèyàn lẹ́yìn àwọn àfáà nínú tó dáa jù òun ni wípé irú ẹni yẹn ká túbà ni ẹni tá a sọ̀rọ̀ lẹ́yìn ká ẹ̀ ká dẹ̀ mọ́ sọ̀rọ̀ lẹ́yìn ìwọ tó ń sọ̀rọ̀ lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ kọ́ ọ má fi etí rẹ kọ́ ọ má fi máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀yìn ara ń tọ́nà ọba àlejò ọlá mo ara tó tún jẹ́ àràmù ni àríṣùà ìmọ̀ gba owó ìbọ̀bẹ inṣàlá ìmọ̀ gba owó kíni owó ìbọ̀bẹ ilé ìtàwọn ọlọ́pàá nàìjíríà tí wọ́n ń gbà owó sábà mú àbí wọ́n fẹ́ẹ́ pé wọ́n náà ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ kan fẹ́ẹ́ rí ara corruption tá à ń sọ nàìjíríà ìjọba nìkan kọ́ ló corrupt gbogbo wa la fẹ́ẹ́ corrupt èèyàn díẹ̀ ni ò corrupt ó ti ń bẹ nínú àdíìsì náà ìwọ tó bá jásí wípé wọ́n ń fún wọn náà lówó lórí iṣẹ́ kan tó ń ṣe fóòrò tó wá ń gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn àràmú lèwọ́ náà ń gbà ẹ máa wo ọ̀sìtù èèyàn jẹ́ gate man ọ̀sìtù wọ́n ní fifteen hours lápẹ̀rẹ̀ bẹ́yà láàárọ̀ ká ní pé ten to one ìwọ́n wá débẹ̀ ní one oh one sẹ́ǹkó ti kọjá fifteen hours kí ló yẹ ká ṣe ó yẹ ká dọ̀ padà òfin ìyẹn tó bá wọn fẹ́ pádùn rẹ pé ọ̀dà torí pé ẹlẹ́ntẹ́ ẹ fẹ́ wò ẹ̀ ń táàbù lọ sépò ẹ lọ́wọ́ ẹ̀tọ́ aláwọ̀ ti wọ́n àmọ́ gbowó lọ́wọ́ ẹ̀ ìkan ṣe bẹ́ẹ̀ fi lọ sípò akẹ́dẹ̀ nìyí mo ní wà láì ní àfáàlì èmi ò fún yàn nínú owó bẹ́ẹ̀. ṣèbá ẹni ká wá wọ aláàárẹ̀ ni ẹ sì lásìkò ti gbó ṣèbá àwọn kan lọ yọ̀ǹda tí wọ́n lọ ní àbá ọyẹ kó yé yín làwọn ọlọ́yẹ ah, kó yé yín mo ní yé mi bí ipò kò yé mi nítorí àwọn ah, ọlọ́yẹ kó yé yín kí ni ìtumọ̀ kọ́ yẹ kó yé mi ah, wọ́n sọ wọ́n kúdúrú yẹn ó ṣe kémi náà kí n lọ èmi ò lè ṣe bẹ́ẹ̀ máa padà wá wò tàbí kí n pè lórí fóònù ńdọ́pọ̀lọpọ̀ náà ṣe nìyẹn ibi tá a ti ń ṣiṣẹ́ wọ́n ń fọ́ sálárì àbí wọ́n ń fọ́ ní owó kan tó jẹ́ pé ló ń lo fi ń jẹun mọ́tò máa gba owó bọ̀bẹ́ owó bọ̀nù má gbà lọ́wọ́ àwọn èèyàn àwọn ọlọ́pàá nàìjíríà ìjọba ń fún wọn sálárì gbogbo wọn tó gbà lọ́wọ́ àwọn onímọ̀tò àlámù ni ìwọ tó ọba níyàn ti ń sọ ọlọ́pàá sọ fún wọn tí wọ́n bẹ̀rẹ̀ gbowó ń kú wọn sòkò lọ́dọ̀ ọlọ́ ọlọ́run láàánú àwọn láàánú lọ́rùn nípò ní ìlànà ọ̀sán sọ́là àrọ́ṣì wà ní mọ̀tẹ́ṣì ẹni tó fún yàn ní owó bọ̀bẹ́ yẹn ọlọ́run tẹ̀lé ìwọ tó ọgbà náà ọlọ́run tẹ̀lé ṣùgbọ́n àwọn àǹfààní tó wá já wípé tó ẹ̀tọ́ rẹ̀ á sí bì kan tó ọ̀bá ti fún wọn nírú owó wọn ní jẹ́ kó rí ẹ̀tọ́ rẹ̀ gbà ó fún wọn pẹ̀lú ìbànújẹ́ pé wọn náà kí n fún wọn lówó ìbọ̀bẹ́ o torí ẹ̀tọ́ mi ni o dráìfà ọlọ́pàá gba ọ̀kadà rẹ̀ ó lóòdì kótó solúṣọ̀ kan ni kó o fún lówó nínú kọ́gbà pé ra lọ ra koto kò sì ní tọ́ba ti dé koto tẹ́kọ̀ òfin náà bá fẹ́ lò wọ́n sì rí ìjọkadà rẹ̀ láì bá kíni o náírà kan kò ní lọ ra koto torí kò ní sẹ́ẹ̀sì ní koto ní sẹ́ẹ̀sì ní kíni o five hundred àbí two hundred. wọ́n da nàìjíríà lọ àwọn ọlọ́pàá fẹ́rí ọlọ́pàá nàìjíríà ninety eight point kéde kàpẹ́tẹ̀ ni wọ́n iná ni wọ́n rọ lọ́dọ̀ ọlọ́run díẹ̀ ni wọ́n jẹ́ ọlọ́pàá nàìjíríà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń bẹ̀rù àtijọ́ ọlọ́pàá ó dẹ̀ lóde máa bẹ̀rù àtìgbọ́ ọlọ́pàá sílé ìwọ́n tó ọlọ́dà àwọn ọlọ́pàá tó bá lè ṣe láti ká pẹ̀lú à sọ̀rọ̀ fún wọn tó gbọ́ fún ọba bá ti gbọ́ a sọ fún ẹgbẹ́ tó ọkẹ̀yìn àtọ́lọ́ ní ọgbẹ́ ilé àti àmà sẹ́ni gbogbo à ń gbowó bọ̀ bẹ́ẹ̀ à ń ta nǹkan kan yẹn ìbínú ọlọ́run ló dé jẹ́mọ́ ìwọ náà wà á sọ́ra lórí kọ́ ọmọ lọ́wọ́ kankan ń bẹ̀. ká tó dènà sí òun ni bíbù irọ́ pípa ara ń tọ́jú èèwọ̀ ni ọjọ́ ìgbéǹde ya ní sọ́ọ̀tù tàwọ́bà Quran chapter nine verse one nineteen ọlọ́run yà yọ àlẹ́dínlá àmọ́nù tẹ́kùn ẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ̀bẹ̀rù ọlọ́run wà kú ní máa sọ òkè ẹwà pẹ̀lú àwọn olódodo ẹnu wà láàrin àwọn tí ń purọ́ nínú àdìsí ọmọ ọlọ́run bá fún bukari àti darí rẹ̀ lọ síbi kan ọmọ ìwà tọ́jú ìwà òkì ẹ̀rí jẹ́ tó naa ń parọ́ náà rè kò sí bí ò lè ṣe tán káwọ̀ sọ́ra kámọ̀ jẹ́ tí ó mọ̀ parọ́ irọ́ orí fóònù ah irọ́ ni o àìmọye obìnrin àìmọye ọkọ ìyàwó náà tán parọ́ fúnra wọn lórí fóònù ká fún gbogbo ọlọ́run bá ọlá ìbínú ọlọ́run ọba àlejò ọlá ọlọ́run má jẹ́ kí á rí ìdílé ànábì sọ̀rọ̀ láàlú ọ̀sọ́lá oníláyé dúkúrú ìdánáta nàmàmù ànábì ní sẹ́yìn gbogbo àwọn bá ń pé lóòrò fún ni ànábì ní wọn ò ní ọwọ́ àlùjánà. afọlára tó tó jẹ́ àràmù tọ́fẹ́ ká jìnà sí ákìlù mọ́lì yẹn kí ká máa jẹ dúkìá ọmọ òrukàn ọmọ tí bàbá rẹ̀ ti kú àwa náà wá kó dúkìá rẹ̀ sí kọ́ńsọ́ díẹ̀ ọlọ́ọ̀ni ìnà lẹ́bí ìnà yá kulú náà àmúwálà lìyàtá máa gúnmán ìnàmá yákùlù nà fi bùkú ní ìnàrọ̀ wọ́sàyàsùláwò àwọn tó bá ń jẹ dúkìá ọmọ òrukàn ní tàbó sí lọ́nà ìtọ́ ọlọ́ni iná náà ń jẹ sínú ọkàn wa. Wọ́n sì padà wọná iná fẹ́rí ọlọ́mọdé àwọná. Tó bá ti kó ọmọ sí wa lọ́dọ̀ ẹ jẹ́ ká bó ṣe tọ́. Ẹ má jẹ ọmọ lọ́nà ìtọ́. Ẹlòmíràn tó wá sàǹkan burúkú sọ́mọ tí ẹlòmíì ọwọ́ àdójú bàbá rẹ̀ nílẹ̀ mẹ́wàá wọn ò ní méjì lónìí wọ́n ti ta mẹ́jọ torí pé ọmọ yẹn kéré ńgbà bàbá rẹ̀ kú ìwọ tó o ṣe bẹ́ẹ̀ tí wọn náà lè kú ṣé sọ ọba kú sí wọn náà pọ̀ mọ́lẹ̀ sọ ọbẹ̀ náà nǹkan dojú dúkìá tiẹ̀ náà rú ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run gbogbo àwọn tá a bá lọ́mọ òrukàn ní kọ́sọ́bì wa tọ́já sí pé àwa ni wọ́n ẹ̀ńtrọ́ọ̀tì pọ́pátì bàbá wọn lé lọ́wọ́ ẹ jẹ́ ká ṣe dáadáa ká gbà pé gbogbo ń tá a bá jẹ́ ń bẹ̀ yọ ọ́ ọ̀run ni ò ní sá ẹmẹ́jẹ̀ àfojú àwọn ọmọ òrukàn ẹmẹ́jẹ̀ àfiráre. àǹfààní lára tó tún yẹ kí á ṣọ́ra fún òun ni kọ́fùlù mọ̀ọ́sọ náà ìyẹn ni pé ẹni tí ò ṣe sìnà ká máa parọ́ sìnà máa pàápàá lóbìnrin obìnrin tó jẹ́ ni ọlọ́run kò ṣe sìnà ẹ wá ń parọ́ sìnà máa ọlọ́run bá dín náà lẹ́dí náà yàmú náà mọ̀ọ́sọ náà tẹ̀lé àfi láti mọ́mi náà lóyìn náà fi dúnìyà àwọn àkẹrọ wà láhùn mọ́ àwọn yusrọ́tù náà twenty four verse twenty three ọlọ́run àwọn tí wọ́n bá ń lẹ́kọ̀ọ́ sínà máwọn obìnrin ẹni ọlọ́run tí wọ́n mọwọ́ mẹsẹ̀ tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ tó ní wọ́n ti sínà ọlọ́run ni mo ṣépè fún wọn láyé àtọ̀run mo bínú sí wọn láyé àtọ̀run wọn ó sì jẹ ìyà tó tóbi lọ́dọ̀ ọlọ́run ká mọ̀ pààrọ̀ sínà mẹ́ni tí kò ṣe zìnà ara ń tà tó gbọdọ̀ sọ́ra fún lélẹ́yìí òun ni kọ́jẹ́ pọ́pin àtọkùn kan máa bára wọn sí ládàradà ìwé ìtọ́lọ́ ń sàánú àti ọ̀jẹ̀ kan rí legalize ìjọ òní tí wọ́n fẹ́ gbé wá sí ilé asòfin nàìjíríà náà nígbà david mark torí pé kò bá àṣà wa mu láfíríkà kò sì bá lánàá ẹ̀sìn mu ńlọmọ ti lù sábà bí àti máa rí ṣe ọkùnrin àtọkùnrin kan máa fẹ́ra wọn kan máa bára wọn sí ládàradà obìnrin àtobìnrin ọlọ́run bínú sí eléyìí àdánwò ní bá a gbọ́dọ̀ sọ̀rọ̀ fún bákan náà ọmọ máa parọ́ mọ́lọ́ àtànàbí sallallahu alaihi ni tí ọ̀dà ni ntọ́lọ̀ ọ̀sọ́ tànàbí ọ̀sọ́ wá sọ èyí ò kọ́mọ̀ fáwọn tá ń ti wá àṣà àbáwọ̀ àfà a máa ń ti kútú bá a jí tọlọ àìmọye tànàbí ọ̀sọ́ tọ́lọ̀ fún ọ̀lànàbí sọ sọ ọlọ́run

kéèyàn olówó lọ tí zaka wọ̀ ọmọ yọ zaka gbogbo àwọn tó lówó lọ tí wọn ò zaka zaka wọ inú owó wọn ọlọ́run jẹ́ kó yé wa nínú gbogbo owó wọn yẹn rèé yóò di nǹkan bú tí wọ́n so kọ́ wọn lọ́rùn tí fi máa yà nínú náà owó wa ká gbìyànjú ká ìyọ̀nú ọlọ́wọ́ ọba lè ṣe ọlá ọ̀nbẹ ń bi bákan náà èèyàn lágbára kọ́ lọ ṣe hajj wá lọ ṣe hajj ó sì lówó lọ tọyọ kó fi ṣe kọ̀ bá lọ hajj ara tí ọlọ́run tá a jùlọ sí i. ara ń tọ́lọ́ nípa ìgbésẹ̀ kò tí la ṣe tẹ́ẹ̀rí kò sí bí wọ́n ti tẹ̀lẹ̀ nínú ẹbí táàrí wọn nílé kọ̀ǹdàsáńdé ọ̀rọ̀ ilé ó lè dá wàhálà alẹ̀ ọ̀rọ̀ ilé bàbá wa ó lè dá wàhálà alẹ̀ ọ̀rọ̀ ẹnìkan ṣènáwó èmi lọ èmi ọ̀lọ́ gbogbo àwọn nǹkan yẹn ọdẹ bí wa rú gbogbo ẹni tí ọba bí ṣe ìbá àgbà bẹ́ẹ̀ lọ yọ wọ lọ sọ́lọ̀ ó ní láyé tí ọ̀bẹ bí ṣe kò ní wà ní jẹ́nà tí ẹ bá rí tàbí kan wá bà nábì kéde ànábì àwọn ẹbí mi mò ń ṣe dáadáa sí wọn àwọn ń ta burú sí mi èmi ń lékun sí wọn àwọn ń lékun sí mi ànábì tó bá jáde pé nítorí ọsọ bó ṣe rí nìyẹn kà á ná kàkó sí ìfowó mi lọ́la bí ìgbà tó fún wọn lérú gbóná jẹ ìwọ máa ṣe dáadáa sẹ́bí jẹ́ ká máa ta burú sí wọn ìwọ máa jù wọn lọ nínú àdíyèsí ànábì sọlọ́ọ̀lá àlọ́sọ́lá wọ́n ní wàyúfà aláwọ̀ fi àfàrí wálé yẹ̀ sílẹ̀ wáhímà ànábì lẹni tó bá fẹ́ nínú yín kálísì kiri ọmọ àpọ̀ oògùn owó tó o bá fẹ́ lówó lọ́wọ́ láyé oògùn ẹni gígùn wàyúfà aláwọ̀ fi àfàrí ọ̀fẹ́ kẹ́mi èrè oògùn ọ̀fẹ́ tètè kú ànábì ni wọ́n máa jẹ bípọ̀ tí wọ́n bá ti ń jẹ bípọ̀ tó ń ṣe dáadáa fẹ́ bí rẹ ọmọ lówó lọ tó o bá ti ń ṣe dáadáa fẹ́ bí rẹ ẹ̀mí rẹ oògùn kò ní tètè kú ní

jìnnà sí nìyẹn nínú ẹja okùn ẹbí ó wà nínú àwọn alùpàdàmọ́ àwọn nǹkan tó lọ́wọ́ bá lè fi ọlá tó ṣe lérò tó sì lè fa kéèyàn rí ìbínú ọlọ́run tó bá di ọjọ́ ìgbéǹde àlọ́kìyàmọ̀. bákan náà àwọn tá a jó pé kátà nípa àrùn ètò ìjọba òtòrí àsìkò àwọn tó dé èèwọ̀ fẹ́ yẹn kóbìnrin ọmọ àti ọkọ̀run làánà lọ́rùn ìwà sílà wà lè mọ̀ọ́sùn gbogbo kéèyàn máa fi ọkọ̀run oúnjẹ Bob Marley oúnjẹ Jerry oúnjẹ family gbogbo eléyìí ṣẹ̀rí àkórira rẹ̀ ara rẹ̀ náà tún ni ká máa fáìlì eyín kéèyàn fi máa yọ èyí sáàrin eyín alimutafandika lèlè fúnfúnni ànájọ́ lọ ń ṣépè fún gbogbo irú àwọn èèyàn báyìí ká máa kọ nǹkan sára bẹ́ẹ̀ ti máa èèyàn wọ náà ni ọlọ́run ti dúdú o ti fáìn ọba pupa o ti fáìn gbogbo fáwọn máa sọ́wọ́ máa sí àáfàá lára ń tọ́ máa ń bá ìbínú ọlọ́run ọba àlejò ọládé òun ni káwọ̀ ọmọ ṣe bẹ́ẹ̀ o má fi kún ọ̀rọ̀ rẹ yàmá sóyè irun rẹ má jóná má máa fáìlì eyín má sì máa kí ẹ̀dọ̀ ọlọ́run má bora kọ́ ọ̀dọ́ pípọ́ ọlọ́run ti dọ̀ ọ̀tí ọlọ́run àwọn tó tàbí ọlọ́run ni alẹ́ ní àlùkè mọ́rù àlùmọ́yẹsì pẹ́pẹ́ ní máa ta pẹ́pẹ́ pẹ́pẹ́ torí fóònù ló sẹ́ẹ̀dì kìnìkan sí kìnìkan ara ẹ̀ ní pẹ́pẹ́ ẹgbẹ́ ń ta tẹ́tẹ́ tiloto tẹ́tẹ́ tébù tẹ́nísì tẹ́tẹ́ Chelsea Arsenal ẹ̀rìn ní òun ìlàlẹ́ yìí àwọn Chelsea ní òun ìrìn Arsenal ni ọlọ́run ní tẹ́tẹ́ náà ní amẹ́lì ṣàìtọ́ ara tí ó sùn ní white ten bu ní ká jìnà sí ìdàmú ẹ̀jẹ̀ wíwá ká gbìyànjú ká mọ̀jẹ̀ kan nínú àwọn tí yóò máa ta nínú kéèyàn máa èké kéèyàn máa lórí lórí èké àdìsí àbúrò ọ̀ àtàwọn àdìsí míì ara ń tọ́lọ̀ fi máa ń bínú òun ni gbogbo àni ẹjẹ́ àgbìyànjú ká má máa ta tẹ́tẹ́ ká sì má máa búra ìké alintahar kéèyàn lọ para rẹ̀ pokùnso jama máa gbọ́dọ̀ kó sínú làgùn lẹ́kọ̀ọ́ pokùnso à nídìí ẹ̀ o gbogbo ẹ̀ para rẹ̀ ọlọ́run ni wà látàkùtù lu àǹfùsà kan iná lọ àká ànábì kan ìmọ̀ ọlọ́run ni ẹ má para yín ó ti rọ́ lọ́wọ́ bá pẹ́ ayé ti sọ ọ ó ti jẹ gbèsè wọ́n ti ta lé rẹ̀ mọ́ ọ lórí ọ̀rọ̀ ọmọ bí ọ̀n làlàkàlà lójú oorun gbogbo ọmọ rẹ ni wọ́n ọpọlọ wọn dọ̀lù wọn àmàwé kò tí ì tó kọ rẹ ọ súnmọ́ afẹ́ ẹni ọlọ́run kí ló lè ṣe lọ́wọ́ ó lọ gbogbo ẹni tọ́bí para yóò jí àlọ́dọ̀ ọlọ nínú rẹ rà bọ́yọ̀ gúnra rẹ̀ ní nǹkan nìkan yóò máa gúnra rẹ̀ lọ nínú náà ní ìmáàmù Bukhari àwọn náà gba àdíìsì yìí wá torí náà ká mọ̀jẹ̀ tí ó para wa ayé ti wá sú mi ayé èmi tiẹ̀ ti dojúrú ní ti ẹ̀ máa ń tí mo lè ṣe mọ́ kí mo fẹ́ ṣe ìmọ̀dó tí dọ̀rọ̀ wá sí ìwọ sádùúró tọ́lọ́ ó rí pọ́lọ̀ rí ó ṣe kíni yóò tò pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ á para wa ọlọ́run ti wá lẹ́yìn tí yóò máa pa ara rẹ̀. jẹ́mọ̀ àǹfà aláwọn nǹkan míì náà tó kù ṣùgbọ́n tí kò lè gbà wá níparí kí n dá dúró bá àwọn sọ ẹ káwa náà máa fi kí wá ní solution ni àlùwàsáyì àlẹ́tí tòínúkà aláàtẹ́ríkìlì mọ̀hàrámà àwọn nǹkan wo ló ká máa ṣe tọ́jọ́ pé tá a bá ti ń ṣe á lè máa jìnnà lọ gbọ́ àáfà àtọ nǹkan forty six níbi ṣùgbọ́n kò lè sásìkò àti àgbo forty six. sẹ́ẹ̀rọ àwọn nǹkan tá a fẹ́ sọ yìí tá a bá ti lè ń ṣe á lè máa jẹ̀nà séèwọ̀ àáfà alálàkọ̀kọ́ ni àdúà ká máa ṣàdúà oríṣiríṣi àwọn àdúà ló wà tọ́jà pé sẹ́yìn bá ti ń ṣe pé ìwọ ọlọ́run aburú tí mò ń ṣe ìwọ ọlọ́run mo kó lọ́wọ́ mi mẹ́jẹ ń lè ṣe mọ́ ọlọ́run ọba ti máa ń kóyàn lọ́wọ́ ẹlẹ́kejì mohasa batu naf yẹn self evaluation tó bá ti fẹ́ sùn lálaalẹ́ kọ́ mọ̀ sí sílẹ̀ ní ara rẹ̀ kí ni mo ṣe lónìí èwo ló dáa èwo ni ò dáa tó o bá ti ń ṣèṣirò ara rẹ̀ lójoojúmọ́ ẹ̀sìn ọmọ jìnnà sí ọ ẹlẹ́kẹta mọ̀já àdásùn náà ká máa gbógun ti ẹ̀mí wa ẹ̀mí ọ̀fẹ́ ṣàbúrú ànígbà mu ẹ̀mí kan ní kó mú fóònù ọ̀yà pé girlfriend yẹn o ti mú ọ̀fẹ́ pé àwọn ṣubú láì ní ìní pè ẹ̀jẹ̀ pé wọ́n jẹ́ pé wà á kọ́ǹtù ẹ̀mí rẹ̀ ò ní pè ibi oríire wà nìyẹn ẹni kan sọ fún ọ pé lọ lé ọtí mi lọ lọ mi lọ wà á gbógun tẹ̀lé rẹ òfin ní lọ àáfà lára tá a máa ṣe yẹn àtàwọ́bà tá a bá ti wá ṣe ń tí ọ̀dà ọlọ́run nìkan lọ́ba tó pé á wà á sáré tú balẹ̀ ní tí ó bànújẹ́ ànádàmú táwọ́bà tó ń kéèyàn ó regret ànábì àtàlà ló sọ bẹ́ẹ̀ kéèyàn ó bànújẹ́ pé wọ́n lọ irú ẹ̀ṣẹ̀ wọn mọ̀ kódà téèyàn bá pa gbogbo ayé èèyàn pa gbogbo ayé tán ọba bànújẹ́ láti lọ pé a gbọ́dọ̀

afárá rẹ̀ ní pé káàmọ̀ pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ máa rí fásù àwọn akéde lè máa ṣíyà wà nàta ìjìyà káàmọ̀ mọ̀ pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn rè ìkángan bú òun ló ń bẹ fún wọn. afẹ́ ẹ̀lá rẹ̀ ní kíni o òun náà ni mùsọ́ àbátúlẹ̀ àfíà ara ń tó lè jẹ́ kí á mọ̀ lè rí ara mú ṣe mọ́ ni pé má bá àwọn ẹni bú rìn àwọn ẹni rẹ̀ ni ọmọ bá rìn ìwọ́ tó ń bá wọn máa ga wúre o àwọn ọmọ onírun gíga lọ bá rìn àwọn ọlọ́tí àwọn onísìnà ìwọ́ tó ń ṣe sùn náà wàhálà ìfọ̀ọ̀bà fẹ́ẹ́ ni wọ́n ní àbá àyè ọjọ́ ẹni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ṣèlẹ̀ dìímù tí ẹ̀ bá ń bá àwọn àfẹ́ eléṣù náà rìn àwọn àfẹ́ eléṣù míì náà wọ́n tó ní gẹ́ẹ̀fẹ́ bí ìkàtà àmọ̀lọ́ náà dùgbò kan bẹ̀ àfà tó tó láwọn gẹ́ẹ̀fẹ́ ṣe ìbádàwó nìyẹn kéèyàn tó máa sọ sọ pé èmi gangan tẹ̀ ń wòye mo ṣe kí ni o mo ní gẹ́ẹ̀fẹ́rẹ́ndì o alimoyim àwa gbọ́dọ̀ gbìyànjú ká má bá èèyàn bú ká má bá wọn rìn kọjá pé àwọn èèyàn dáadáa àwọn láàmú bá rìn ìyẹn wà nínú nǹkan tí a gbọ́dọ̀ ṣọ́ra fún yẹ́nà ṣe táwọn sọ́yà àbí òye ara ẹ̀ ní zikiru limout ara ẹ̀ ní kíni zikiru limout ìmọ̀ arántí ikú jama ìmọ̀ arántí ikú sẹ́ẹ̀rí tá a bá ti lè mọ̀ péjọ kan òun la máa kú ìjọ kan òun ni wọ́n gbìyànjú àti jásí pé kíni kí wọ́n gbé kálukú wa lọ sínú sàárè ẹgbọ́ àárín ìyé dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa à ń gbàgbé ikú ìyẹn ló jẹ́ àmọ́ ṣe ti ọ̀dà ọfẹ́ ṣe sìnà gbéra rẹ sípò pé ìwọ ni wọ́n fẹ́ bò mọ́lẹ̀ yìí ìwọ náà ti kó sínú aṣọ funfun wọ́n ti gbé ọ sínú pósí wàláì tó ọba rántí ò ní lè ṣàbúrú ọfẹ́ jalè gbéra rẹ sípò pé tí n bá kú báyìí nǹkan ṣé màá wà lè jẹun náà lọ́dọ̀ ọlọ́run tó ọba ti lè rántí eléyìí ò ní lè ṣàbúrú àáfàá ní ká máa rántí ikú ara nǹkan tá a gbọ́dọ̀ mójútó òun nìyẹn torí pé kúlù náà fi ń zá ìkọ́tù lè mọ́ọ̀t gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan òun ni yóò tọ́ ikú wò. àáfàá ní ká sì máa rántí a bá ti rántí ìyá sàárè pé a èmi nìkan akèmi nìkan nìkan ní sàárè o gbogbo àbí òrèlè sẹ́ẹ̀rí kankan ìyẹn kan mi i love you torí tọrùn o lọ́ọ̀fù ọkọ rẹ torí tọrùn mọ́tara rẹ jẹ níjọ́ tán bẹ́ẹ̀ ọkọ rẹ òfin wàá padà lọ yóò wá ku ẹnìkan tó kù yẹn nínú sáré ìyàwó ọkọ ní ó nífẹ̀ẹ́ nítorí tọrùn níjọ́ tó ọba kú ọkọ rẹ wọ́n sí ọdẹ nù sáré ó lè bú ẹbí <laughs> àbá yóò tó dámọ̀lá lálẹ́ tó ọba ti wá rántí pé ìyá ń bẹ nínú sáré ejò ọká ṣèbé àtàwọn nǹkan mi ọlọ́run mẹ́sì á jìyà nù sáré ọlọ́run tá a bá ti rántí eléyìí kò ní jẹ́ àlè mọ́ ìyapa àṣẹ ọlọ́run ọba àlejò ọlá àbá lára rẹ̀ òun náà ní ká máa rántí afárá àṣírọ̀ afárá kan tá a gbà lọ́dọ̀ ọlọ́ tí wọ́n ló tẹ́rín bí irun orí ó wà ṣáàpù ju bléèdì lọ ó sì ń yọ̀ orí afárá ẹlòmíì ó lu àìmọye ọdún bẹ́ẹ̀ ẹlòmíì ò sì kọjá bí àmọ̀nàmọ́ná tá a bá ti rántí ijọ́ tá a dúró lórí afárá yẹn kò ní jẹ́ àlè máa ṣe tí ó dá bákan náà ni zikiru limizan alẹ́bí yúgọ́wù yọmọ kìyàmọ̀ ká rántí pé wájú ọlọ́run tá a ti dúró wọ́n wà gbèsè wá sórí òṣùwọ̀n fàmọ́ sàkù láti mọ̀ wá sí inú hù ẹni tó wájá sí pé òṣùwọ̀n sẹ́ẹ̀rì rẹ̀ bá lọ wo irú àwọn yẹn fàwọn ayíká òmùlù mùsùlùmù àwọn tí wọ́n jèrè lọ́dọ̀ ọlọ́run nìyẹn. àáfà lára tí ó tún máa jẹ́ àlè jìnnà sí àwọn nǹkan ìwọ̀ yìí òun náà ní kéde kákéré ayé takiru dúníyá kárí pé ayé yẹpẹrẹ jùlẹ̀ ẹ̀fọn lọ ìwọ táyé ọba ti tóbi lẹ́mìí rẹ̀ wàá lè sá fún àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ yìí. àáfà lára ẹ̀ ní ká mọ̀ pé gbogbo ibikíbi tá a bá wà ọlọ́run bá wà pẹ̀lú wa ẹlòmíì fẹ́ ṣàbúrú aburú tó fẹ́ ṣe yẹn kí ni nǹkan tí yóò wá lọ ṣe yóò wá lọ ṣe ń kọ̀rọ̀ yálà ó wà ní gbangba àbọ̀ ó wà ní kọ̀rọ̀ jẹ́ kó dọ́ ọ lójú pé ọlọ́run ọba àlekè ọlá ọmọ nǹkan tí ò ń ṣe àáfàá lára ń tá a ṣe tí ò ní jẹ́ ká lè máa sún méèwọ̀ òun náà ni ṣàhádátùlì jàwárì àlékà yawmal ká rántí pé tó bá dijọ́ gbèǹde oríkèéríkèé ara wọ́n máa sọ̀rọ̀ ẹnu ò ní sọ̀rọ̀ mọ́ jama àárín ìwà very very important ìwọ tó o bá fẹ́ ṣàbùrú lọ́ọ̀mọ̀ wípé ọlọ́run ọba ti sọ nínú súrọ́tù yàsín quran chapter thirty six verse sixty five àlìyáwómà náxàtìmù àlá àfòwà àhèhìm wàtúkàlímùnà àìdèhìm wàtẹ̀ṣẹ̀ àdùn àrèjòlòhùn bímọ kánú yẹ̀ṣẹ̀gbò. ṣé ẹni di lọ́rùn ẹnu yìí ò ní sọ̀rọ̀ tó rẹ́nu ó parọ́ wọ́n wàá di ẹnu wọ́n padlọ́ọ̀kì ẹnu ẹnu ò ní lè sọ̀rọ̀ mọ́ lọ́rùn ojú níjọ́ tó fojú wo obìnrin olóbìnrin tó ní gẹ̀ ojú ọ̀sọ́ níjọ́ tó fẹsẹ̀ rìn lọ girlfriend ẹsẹ̀ ọ̀sọ́ níjọ́ tó o lọ ta tẹ́tẹ́ ọwọ́ rẹ̀ ọ̀sọ̀rọ̀ pé èmi gan ló fi mówó níjọ́ ṣe abẹ́ ọ̀sọ̀rọ̀ níjọ́ tó gbogbo ohun oríkèéríkèé ara tá a bá ti rántí ìjọ yẹn kò ní jẹ́ ká lè máa ṣe nǹkan tó jẹ́ èèwọ̀ àfa alára rẹ̀ náà ni ká máa rántí kitabatul malaika li a'malina ká mọ̀ páwọn màláìkà ń kọ nǹkan tá à ń ṣe wa inna alaykum lahafizin kiraman katibin ya'lamuna ma taf'alu sẹ́ẹ̀rí gbogbo bá a ṣe jókòó àwọn màláìkà ń yà wá ń bì bá a ṣe wà lónìí níjọ́ tó lọ wá sínú Ramadan màláìkà yà níjọ́ tó tìláwà kùránì mọ̀lẹ́ka yà níjọ́ tó ṣe náfìlà òru wọn yà níjọ́ tó ọlọ ọmọ tí wọ́n yà níjọ́ tó ọlọ ṣe sìnà wọn yà níjọ́ tó ọfọ́ lé obìnrin nígbà yà obìnrin tí èso ìyàwó rẹ̀ wọ́n yà níjọ́ tó ọfẹ́ rèpù ọmọ ọlọ́mọ wọ́n yà níjọ́ tó jí owó olówó wọ́n yà níjọ́ tó ọgbà bíráìbù wọ́n yà á lẹ̀ tá a bá ti wá lè mele tá a bá ti fẹ́ ṣe ń ṣe kíni ya gbogbo àwọn nǹkan yẹn sílẹ̀ àáfàá ní ká mọ̀ wípé gbogbo eléyìí òun làwọn tá a lè ṣe ara rẹ̀ náà ni tọ́lábùlẹ̀ ilmi ṣẹ́rí ara ń tá a lè ṣe tí ò ní ká lè máa ṣe nǹkan ìwọ̀ mọ́ òun ni ká lọ wá màá tọ́ lọ́hùn ìwọ tó bá jẹ́ pé kọ̀sẹ́ni tó kọ́ lọ lé e kéwú wálé e kéwú táwọn àfẹ́ ẹni ọlọ́hun tí wọ́n sì máa kọ́ ọ ní kéwú tí wọ́n náà bá ọmọ àdìsí ọgọ́rùn ọmọ téèyàn bá tún wà nira fún ọ tòdúrú hilaki zikir wàlímọ́ wíìzọ̀ àwọn àjókòó tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń ṣàlàyé ètò ọlọ́run tànábì á máa lọ wáàsí wáàsí tọ́jẹ́ pé bẹ́ẹ̀ láti máa ń tọ́tọ́ àti ń tí ọ̀tọ́ gbogbo eléyìí ọmọ ń jẹ́ ká jìnà sí ẹ̀ṣẹ̀ àwa àfà á máa ṣàlàyé ètò ọlọ́run tànábì táwa náà ọba ṣàlàyé wàhálà ní ọ̀jẹ́ níwájú ọlọ́run ọba àlekè ọlá kọ́lọ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.